وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún Allah subhanahu wa ta'ala tó lẹ́ni wá sí bí ọjọ́ òní a ń bẹ Allah subhanahu wa ta'ala tó mọ́dáwà sí fún yàjì òní jẹ́ ọ̀kan nínú àwọn ọdún mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul Hijjah tó bá di tuesday tó ń bọ̀ ìyẹn ni yọmùlẹ̀ ahadi yọmùlẹ̀ yọmù tùlàtà ọjọ́ àtàlátà tó ń bọ̀ òní tuesday òní ọjọ́ àrùfà ọjọ́ monday ìyẹn ọ̀la òní yọmù tẹ́rùwìyà ìṣe ọjọ́ kẹjọ òní ni ọjọ́ keje nínú oṣù ìrẹ̀hìjà

ìyàlẹ́nu dáadáa fún mi kí wọ́n fẹ́ sí ilé wá bójú sí ń rọ̀ yìí pẹ̀lú bí aago mọ́kànlá àbọ̀ fún ti lù kọjá yìí òṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run á sọ̀rọ̀ orí ìsàtọ́ ìlú ìyàwó mi àrọ̀fà wà àmẹ́ẹ̀lùhù pàtọ́ ìlú ìyàwó mọ̀ àrọ̀fàtà wà àmẹ́ẹ̀lùhù àwọn ọlá àjùlọ tí ń bẹ fún ọjọ́ àrọ̀fà àti àwọn iṣẹ́ olóore pàṣẹ níjọ́nà a fẹ́ sọ ilé tàbí à ń sọ ilé ìsẹ̀ìdáadà intizọ́rọ̀ wà ìsẹ̀ìdáadà lil yawmil arfa al-muqbil كما قلنا إن شاء الله تعالى يوم عرفة يكون يوم àfùlàfà alikọ́ọ̀dù yọ mú fùlàfà à ń pèlè nírètí àti ìgbáradì fún ọjọ́ àrọ̀fà gẹ́gbà jọ pé ọjọ́ àtàlátà ti ń bọ̀ ní ṣe Tuesday ó ní tí ń bọ̀ yìí ó kẹsàn-án oṣù òun ni àrọ̀fà yóò ájú àrọ̀fà tán يعد يوم عرفة من أعظم أيام السنة عند المسلمين lọ́dọ̀ àwọn mùsùlùmí o ààlùsọ àwọn méjì ìṣe mùsùlùmí o ọjọ́ àrọ̀fà fáǹkìlá àràfà Yorùbá ọjọ́ kan tó tóbi ni ní àwọn ọjọ́ tó tóbi jùlọ nínú ọdún òní ọjọ́ àrọ̀fà ọwọ́ lè yẹ ọmọ sáásírò من شهر ذي الحجة ويأتي ضمن ويأتي ضمن لأيام العشر الأوائل التي أقسم الله بها في قوله تعالى والفجر وليالي عشر ọjọ́ yìí o ní ọjọ́ kẹsàn-án nínú oṣù ìjìnlẹ̀ ìjà oṣù oṣù kejìlá ojú ọ̀run tó tún wá jẹ́ ọ̀kan náà àwọn kìnnìkan àlẹ́fóró àwọn oṣù ọ̀wọ̀ Dhul-Qa'da eh, eh, Dhul-Hijja Muharram àti Rajab oṣù mẹ́rin nínú ọdún oṣù ọ̀wọ̀ táì jagun ń bẹ̀ táì ní ìjágbòsí ń bẹ̀ táì ní gbógun ti rẹ̀ ní ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ọjọ́ yìí nínú àyà ó wà ní ọjọ́ kanú àwọn ọjọ́ mẹ́wàá tàbí bá ti sọ ọlọ́run bá lè kí ọlá fi ọjọ́ náà búra nù sọ́rọ́tù ìfàjírì ọlọ́run fi òwúrọ̀ kùtùkùtù àlùfàjírì àfẹ̀rẹ̀mọ́jú ọlọ́run lóun fi búra wà láyé يجتمع في غيره من àyàmì ọjọ́ yìí ó kójọ sínú ọjọ́ tàbí ọjọ́ ìkó sínú àwọn àjùlọ àwọn ọlá àti àwọn àlùbáríkà ìbùkún tí ò sí nínú àwọn ọjọ́ míì káwọn ọjọ́ míì ò ní tí àrọ̀fà ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ẹ́ fàdọ́ ìlìyà òmìnà àrọ̀fà ọ̀rọ̀ àkọ́kọ́ ní kí làwọn ọlá tó ń bẹ fún àrọ̀fà tí ẹ̀ pé ń tàà sọ ní pé abẹ́ sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún àti àwọn iṣẹ́ olóorí gbìyàn lè ṣe ń jọ náà alákọ̀ọ́kọ́ ni yawmu ikmali dini wa itmami ni'amati fi àádàlì yẹn pé ọjọ́ àrọ̀fà ni ọjọ́ tí ẹ̀sìn pé ọjọ́ ìpé ẹ̀sìn àti ìparí ìdẹ̀ra kí ni tó mẹ́ fi ádàlẹ̀ yọ anzalallahu ta'ala qawlu qawlahu ọjọ́ náà ni ọlọ́run sọ áyà tó wà ní suratul Maida sura 5 áyà 4 ọlọ́run ní al-yawma lakum wa wa lónìí olónìí ó ní mo ṣe ẹ̀sìn yín ní àṣepé fún yín asmọ̀tù lákùn mo ṣe láti pé fún yín dínàkùn ẹ̀sìn yín Islam kìí ṣàbọ̀ ẹ̀sìn ó ti pé ìyẹ́ ló bá tó pé òjíṣẹ́ lá Muhammad náà ni òpin ta ni àwọn àmọ́bí kò sí bẹ́ẹ̀lì kan tó fẹ́ òjíṣẹ́ tuntun kan ò tún lè wá mọ́ tààrọ́kù fíkum amrayn lan tadillu ma tamassaktum bihima kìtàbà lọ ní ìwàkú náà tàbí yìí sọlọ́lá àyẹ̀sọ̀lá gbogbo ìjìnlẹ̀ mo fílẹ̀ fún yín èmi ń lọ mo fílẹ̀ fún yín àwọn nǹkan méjì anù òní jẹ́ ti yín láíláí ẹ̀ ní ṣìnà tẹ bá ti dìrọ̀ máwọn nǹkan méjì náà tẹ dún ní mọ̀ tẹ gbámú kìtàbà lọ alákọ̀ọ́kọ́ ni kíra ọlọ́run sáàmù sí alukọ̀ọ́nù wà súnà ta nàbí ẹlẹ́ẹ̀kejì ní súnà wà nàbí sọ̀rọ̀ máa yọ sọ ẹ ẹsẹ fi pé wà àtìmẹ́mùtò àlékún nìrìmẹ́tì ọlọ́run mo parí àlékún lẹ́yìn lórí nìrìmẹ́tì ìdẹ̀ra mi yẹn jẹ́ ẹjẹ́ ń pè ní dẹ̀ra ọjọ́ náà ló ń ṣe fún wa wọ́rọ̀dí ìtùlákùnmúlì islam àti òun tún wá yọ́nú sí islam fún yín ní ẹ̀sìn tẹ́bá ní ẹfẹ́ ṣẹ́sìn ẹyọ kan tó ń yọ́nú sí ní islam iná di iná ìdá lọ́hìn alẹ́ islam lọ́dọ̀ ọlọ́dọ̀ lẹ́sìn lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe religious studies láwọn universities wà káàkiri ṣàngó ẹ̀sìn ni ògún ẹ̀sìn ni ọya ẹ̀sìn ni confucianism ẹ̀sìn ni lọ́dọ̀ tí wọ́n o sikhism ẹ̀sìn ṣùgbọ́n ọlọ́run ní gbogbo tá pè lẹ́sìn yẹn kìí ṣẹ́sìn lọ́dọ̀ tó iná dìínà islam ẹ̀sìn náà yẹn nìkan lòun sí wàrọ̀ bí sí fún mùsùlùmí dìínà máa pòròpódíé áyà yìí ọjọ́ àrọ̀fà ló sọ̀kalẹ̀ wàhádì ilẹ̀ áyà sura 5 áyà 3 wàhádì ilẹ̀ tàdúlù yóò mi wà fi ilẹ̀ ìsìlámi áyà yìí hmm, ó ń sọ fún wa tàbí ń jú wa níwèé títóbi ọjọ́ àrọ̀fá àti ipò tí àràfá wà nínú ìtàn ṣẹ̀ríà Islam yẹ̀údì kan nù sọ ìbùkọrí ẹ́ Quran 5 aya 3 sọ́rọ̀tì máa ìdá yẹ̀údì kan nílùú Madina ó sọ pé áyà kan wà nínú tírà yìnyẹn al-Quran tó bá jẹ́ wípé àwọn lọ́lọ́run fún ní àyà yẹn nínú tàórítà ọjọ́ tí àyà yẹn sọ̀kalẹ̀ àwọn ò bá sì mú ní àwọn ó sọ di ọjọ́ ọdún táwọn ò mọ̀ jó táwọn ò mọ̀ yọ̀ pé ọjọ́ tó sọ̀kalẹ̀ yẹn ọjọ́ ọdún làwọn ò mú ó ṣe wọ pé àyà yẹn pàtàkì já àlèyá ọmọ akímọ́sí lákùn bí ìnàkú ọlọ́run ló ń ṣàṣìgbé ẹ̀sìn fún yín àtùmọ́ntò alẹ́kùn ní ẹ̀mẹ́sì òun parí ìdẹ̀ra orí ìdẹ̀ra <laughs> rọ̀bíntì lákùn islam ohun tó wá yọnu tí wọ́n ní wọ́n kọ́ sí kẹ́sìn yẹ̀wú bí ọlọ́run ló ń yọnu sí kò sí ẹ̀sìn christianity kò sí ẹ̀sìn tọ́lọ̀ ti sọ̀rọ̀ christianity inú bíbélì àwọn kan lórí wọn tí wọ́n lọ sí àpè wọn ní christian jésù ò gbẹ̀sìn ẹ̀ ní christian the pastor kan ní jesus was not a christian <laughs> which is am church magbogun ṣe àṣẹ christian ni tàǹgbà tí wọ́n tún sí yorùbá ní ọmọlẹ́yìn jésù ṣé jésù tún ọmọlẹ́yìn ara ẹ̀ ni kí ló pèsè sí Islam torí náà ká má fà á gùn ó má rúnú kọ̀kọ́ bù á dá lóhùn ó yẹ̀wù lóhùn ó ní ááyà tó ń sọ òun mọ́ ibi tó ti sọ̀kalẹ̀ òun mọ́ ọjọ́ tó kalẹ̀ òun mọ́ ó ní ááyà yẹn ní ááyà máa ń dà ní máa وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا تاتشريكم ibi tó ti sọ̀kalẹ̀ ní àràfá ló ti sọ̀kalẹ̀ àràfá ànábí wà láràfá ní hajjatul wada ájì ìdágbére tánàbí ṣe ájì ẹyọ kan lànàbí ṣe láyé ájì yẹn náà ló ti kọ wa ní bá ṣiṣẹ́ láti máa ṣiṣẹ́ ájì kúdù ánì kúdù ánì maná ẹ máa bọ̀ ẹ wá máa kọ́ lọ́dọ̀ mi ẹ máa wò ẹ máa kọ́ṣì ẹ̀ ẹ gbà àwọn ibùdó iṣẹ́ hajj ní tẹ́tì máa dúró iṣẹ́ bà láti ní ẹ̀sẹ̀ rí torí pé ó ṣeé ṣe kó má ṣe hajj mí lẹ́yìn ọdún yìí ó ní ọjọ́ yẹn ọjọ́ àràfá ló ti ṣẹlẹ̀ ó wá jẹ́ ọjọ́ àràfá gangan ọjọ́ yẹn wá bọ́ sọ́jọ́ jímà àràfá ọdún yẹn òjò jímà ló bọ́ sí mọ́láhàbọ̀ àkíyèsí kí ni yàwó níyàn láwọn oókọ ọjọ́ ọjọọ ọjọ́ ọdún táwọn máa yí ó máa jọ, ǹjẹ́ ó máa rù sọ sí àwọn ó máa rùsọ ọjọ́ ọdún yóò ǹjẹ́ wọ́n wá sọ ọjọ́ ọdún láti rárá ilé ìní tó ń àwọn ni wọ́n ti kórìíra bíbíà bíbíà òun ló fa bídíà muharram one ọdún ìjírá táwọn èèyàn ń ṣe ilẹ̀ yorùbá yìí àtàwọn ìjẹ́ tó ń ṣe káàkiri àgbáláyé ṣe mọ̀ pé ìròyìn náà kí that is our own fourth day of the year àwọn christian wọ́n lọ celebrate january one ọdún èṣù kan sì ní tẹ́lẹ̀ òṣà tí ń pè ní janus lọ́jọ́ tí wọ́n máa bọ́ọ̀lù ìgbà tí àwọn kiri yóò sí constantine tó gba tó jẹ́ olórí róòmù tó gba kìrìsẹ́nìtì ló bá wọn yí àwọn ọdún yẹn kò sí january abẹ́sí báíbélì ní wọ́n sọ pé ó ṣẹlẹ̀ nínú oṣù january ó sì ṣe jésù bí ilé ní oṣù january nílò ẹ̀dídọ́rí ẹ̀ lérí kò sí ìgbẹ̀sán ní bẹ́ẹ̀lì jẹ́ january february march april may june july august september october november ẹ̀ lérí december ṣùgbọ́n nukura àrójú hajj àbí àrójú hajj arịba mọ ìwọ àwọn oṣù àrígbogbo ẹni kòrán ṣàlàyé nínú súnà dárúkọ àwọn oṣù a àtàjẹ́ ń bá torí náà ọjọ́ náà sẹ́nìkan wá lọ sọ́jọ́ ọdún sí ọdún ọdún rẹ

àyàmù màdúdà àyàmù tẹ̀ṣírí ọjọ́ ọdún gangan ọjọ́ kẹwàá ìyẹn ni ọjọ́ náà ọjọ́ ta gún ẹran ta bí ẹran wa yàmù kọrù ọjọ́ kejì ọdún níṣe ọjọ́ kejì ìkọkànlá ọjọ́ kẹta ọdún ọjọ́ ìkejìlá àtọjọ́ kẹrin ọdún ọjọ́ kẹtàlá oṣù àwọn ọjọ́ ọ̀la ń pè ní àyàmù tàṣírí ànábì ní àyàmù tàṣírí àyàmù làákì wàṣíù ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí ọjọ́ jíjẹ àti mímu ni tó lè jọba tó mú wa ọjọ́ méjì táàpù ti padà sẹ́nu iṣẹ́ wọ́n ti wọ́n ti jẹ́ ká pàdánù ọjọ́ méjì tán tó ní ká fi jẹ ká mu. àwọn àfáàkẹ́ ó yẹ kán fáà muslim náà ní ọlídé mọ́hálàmù 1 wọ́n fún christian january wà kò kàn wá four days tàbá lọ béèrè fọdún táwọn èèyàn ń lọ ń kọ́jẹ kiri yó christmas wọ́n fún easter wọ́n new year friday wọ́n fún rárá ń fún ìjọba ní four so kò ní títí wọ́n àrámù wọ́n àyẹn torí kìí ṣọdún wọ́n fún ìròrí gbé kalẹ̀ ní màlúdì nàbí kìí ṣọdún ṣẹ́bí lọ́rọ̀ ọmọrù yẹn wọ̀rọ̀ yẹ̀údí yẹ̀údí yẹn ń sọ ń wájú ẹ̀ ọmọrù wa ronú ah tòótọ́ ni ẹja mo fi ṣọdún kí o bá yé lè mọ̀ rárá àìṣọdún àràfà sárafa òṣèlú lọ́wọ́ sànà nínú bá rí fàyọ̀ bẹ̀rẹ̀ wọ́lọ́ àìlẹ̀ ọlọ́run tó fún alágbọ̀yé torí tí ò bá máa ń ṣe rò rí pẹ́sìn pẹ̀lú ìwòye súnà bíbí àlè ni ó máa ṣe bíbí àmì irú ẹ̀ náà ni ìjábè ṣẹ̀gbọ́n dá ìjábè sílẹ̀ wọ́n ni wọ́n fi ń create awareness nípa ìjábè ṣé ìjábè ló jẹ́ ká awareness wà láyé social media ṣé ní ìjábè ayé ìgbà tí ò sí social media ní gbogbo àkíní kò wúlò gan ṣé ọjọ́ kan wá lọ́wọ́ fún jábù throughout the world ọjọ́ kan ni jábù wà ṣé jọ yẹn ni káwọn èèyàn lò jáàbì àwọn tí ó lè jáàbì náà fi sọ́run ó máa ti káàkiri nonsense ojoojúmọ́ là máa ń ṣàlàyé ìjáàbì àwọn ọmọ wa ìṣe ìjáàbì ló mú wọn lò gbogbo àwọn òyìnbó tó ń lò tẹ́lẹ̀ ṣe ìjáàbì àwọn èrò orí ìṣàìtàn ni yóò kàn gbé wá níbi àpò ìgbèlè lọ́wọ́ láti bẹ̀rẹ̀ tó sàwọn èèyàn wá ń cultural affiliation cultural display bí ìgbà tí wọ́n carnival ní Brazil àwọn carnival ní ní Trinidad and Tobago bí ètò ń ṣe ní Nàìjíríà náà ní kí lórúkọ wọ́n ṣe ní rivers cross rivers tàbí kọ̀ọ̀kan ẹ́ carnival hmm. bẹ́ẹ̀rẹ́ tí orúkọ ti bẹ̀ ní olórúkọ tí wọ́n ṣe Ghana náà wọ́n ṣe lẹ̀ ní orí ẹgbẹ́ kò sí ìgbàkan tí wọ́n ṣe lẹ̀ ní ìrìnà lọ so kò sí jáde bí báwo ọlọ́run ṣàánú wa wọ́n tẹ́yàn bá lè ronú jìnlẹ̀ nípa súnà tẹ́yàn bá gbàgbọ́ yé ẹ̀sìn gbogbo ọjọ́ ní òdìdé ìkókó bá àwọn Yorùbá náà nìyẹn gbogbo ọjọ́ ni wọ́n ń ṣe bọ́ ẹ́ lama special mother's day father's day children's day tó bá yá twins day ọjọ́ àjọ̀dún àwọn ìbejì yóò triplet day yóò tún dé tó bá yá wọ́n tún máa sọ ọjọ́ àwọn muslim women professional day muslim women lawyer day muslim women journalist day oríṣiríṣi ah, tó bá wọn kan wọ̀nyí kágbọ̀ yìí nù súnà ọlọ́run ṣàánú ọ̀rọ̀ ìjáàbù kọjá ìjáàbù dé o ọjọ́ kan ìjáàbù nínú ọjọ́ ayé rárá lọ́nkú ṣàánú so bàbá níjọ́ kejì ìjáàbò èèyàn kí lẹ́wàá jẹ́ hmm? kí lọ́pọ̀ sí ìjà ìhòhòdè ẹ́ kí ni yóò bá kí lè yìnbó yóò nakedness day or naked day nígbàtẹ́ ti mú jáàbò ó yẹ kí nudity day nudity day ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn súnà ní máa ń jẹ́ kó yíyàn dáadáa ọlọ́run ṣàánú ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀ dàbí arí kìí ṣàárẹ̀ o ọlọ́run ní àlèyẹ ó máa kìmọ́tù látò bí ẹ̀sìn ti pé ẹjọ́ ṣéjà ń dè wà nínú ẹ̀sìn nígbà ayé àná ni ẹ̀kí ló dé tẹ́fẹ́ ti fún gbà tó ló ti pé ọlọ́run tó dá wa tó ní ẹ̀sìn tó lòun yọ ní Islam lẹ́sìn tó máa máa mú bí ọ̀rọ̀ ìmọ̀ Malik rahimahullah ó ní tí ò bá ti jẹ́sìn lánàá kò lè jẹ́sìn lónìí that is the uniqueness of Islam tí Islam ò fi dá yàtọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ààbọ̀mù yàwó mi fìlẹ̀ ìsìnkì mìnà náà ọjọ́ tí ó tóbi jù tó lágbára jù níbi ìmọ̀ bọ́kùn iná kúò lọ́rùn ọjọ́ àrọ̀fà kọ́lá nàbí sallallahu alaihi wasallam máa ní yawmi akthar min an yu'tika Allahu fihi 'abdan minan nari min yawmi àrọ̀fà rawahu Muslim ànábì ní kò sí ọjọ́ náà nínú àwọn ọjọ́ ilé ayé tí ọlọ́run ọba àlejò ọlá ń pọ̀ ní bíbọ́ òun náà kú lọ́rùn àwọn ẹrú sí ẹ̀ yẹn tó tí ọlọ́run ọba ó fún lọ́rùn náà kú lọ́rùn àwọn ẹrú sí ẹ̀ tó wọ́n lè pọ̀ tó ọjọ́ kíni ọjọ́ àrọ̀fà àwọn tọ́lọ̀ máa bọ́ fún ó máa pọ̀ ju àwọn ọjọ́ ayé yìí ní ìyókù lọ ìmọ̀ muslim ló gbà wọn tó ń jọ náà ọjọ́ òun tó lọ lè kò sí wàhálà yàdúrà ara kásọ̀rọ̀ ti rahmatulá ìtàhálà sí àdàlẹ́ ọ̀ eléyìí ju wa ní ìwé ń tọ́ka fún wa bí ìkẹ́ ọlọ́run ṣe pọ̀ ní ọjọ́ òun ní ọjọ́ àrọ̀fà wàsáàtù mọ̀sírọ̀ tìhí ìbáàdìí àti gbígbòòrò àforíjì ọlọ́run fáwọn ẹrú sí ẹjọ́ náà torí pé táyé pàpò ní ìyẹn ò fẹ́ ní àwọn tí yóò àbí ẹni wọ́n ní wọ́n bọ́kùn náà lọ́rùn ẹ̀ odò máa jẹ́ náà ṣé ẹ̀ṣẹ̀ wà lọ́rùn ẹ̀ ọlọ́run bí forí jì ní ìyẹn ọjọ́ náà lẹ́nìkan lọ máa jó nínú àràfà ọjọ́ tó yẹ kó máa dúpẹ́ fọ́lọ̀ ọlọ́run ṣàánú wa jàre nínú àwọn ọlá tó wà fún ọjọ́ náà ẹlẹ́ẹ̀kẹta yawmu baha bi ali mawqif qala nàbí sallallahu alaihi wa sallam inna allaha yubahi bi ali arafat ali sama ahla sama rọwà muslim ànábì ọjọ́ yìí ọjọ́ tọ́lọ̀ máa wá ọjọ́ fáàrí ni ìṣe fáàrí pẹ̀lú àwọn tó wà ní àràfà tàbí ń pè ní ìyàn lédè Yorùbá wọ́n ló ń ṣe ìyàn wọ́n ló ń ṣe fáàdì àwọn gáìdì ní ọ̀tọ́ ìṣèdè bí àṣà ẹ̀ ní ó ń ṣakọ torí náà anábì sallallahu alaihi wasallam ní inna Allaha yubahi bi ahli Arafati ahli sama ọlọ́run fi àwọn tó wà ní àràfà ó ń fi wọ́n ṣe fáàdì sí àwọn mọ̀lẹ́kà ní sánmà àwọn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ para wọn kọ́ ìsáwọn afáàṣe jù ẹni wọ́n mọ̀ tàí àwọn kí ni wọ́n ṣe wọ́n tọrọ àforíjì wọ́n rántí èmi ọlọ́run wọ́n ń ṣàfọ̀mọ́ fún un وفي رواية أن الله تعالى يباهي الملائكة بعباده الواقفين بعرفة أشعف goboran tadoruan wakuduan nínú ìwáyà mi ó wà ń bẹ̀ ọlọ́run ọba lè kí ọlá sọ yìí muslim ní àdìsí ilẹ̀ kan yẹ̀wò nínú ìwáyà mi ó wà sọ pé ọlọ́run ọba lè kí ọlá ó ṣe fáàrí fi wá ṣe fáàrí sáwọn àwọn wo ni kìí sí nàbìlà kìí fún ìdí àwọn tí wọ́n wà ní àràfà ń jọ náà bá ṣe àfàgbó bàbá ẹ̀ pé irun orí wọn ó kiri lákùràkù wọn ó kò èrùkù torí ńgbà yẹn láyé jọ́mọ̀ ẹ̀ǹkà tí tí wọ́n ń ṣe títì ń sìn wọ́n ń dọ̀dà sí ẹ̀ǹkú tí wọ́n bá ń rìn eruku áwà ṣé irun nǹkan náà bẹ́ẹ̀ débẹ̀ ní ìsìn ẹlòmíì tó bá ti gbé ara mi sí ara mi tó ti gbé látàmì níbo ní Mínà ní àti ìjẹta àbí ní Mọ́kà yẹ́ ọmọ fẹ́ríyà ní ọjọ́ kẹjọ láàárọ̀ lẹ́yìn ìgbà tí oòrùn tó ṣe gínú lẹ́yìn ìgbà tó tó oòrùn jáde ó wá lọ sí mìnà ó síbẹ̀ títí títí tí lọ́jọ́ ó ṣẹ̀ wá gbéra láàárọ̀ ọjọ́ kejì aṣọ ìhó náà ẹ́ àníwá àní lẹ́ni tó pa fọ́lọ̀ lẹ́ni tó rọra rẹ̀ lẹ̀ fọ́lọ̀ Yorùbá ní ó pa rúbúrúbú ẹ̀dìmọ̀tòmọ̀ ẹ̀kan lẹ́yìn pa tó gbọ́rí ẹ̀yìn ti gbọ́ wọ́n ni ah, wájọ́ ra ẹ̀ẹ́lẹ̀ tó bá ń jàdó àti nǹkan yóò wà lára ó yá ọlá kò síbi tó lè wọ̀ wà ọ tábà sì ti mú ọba yìí à ń lọ sọ́nù kúdù ọmọdé ń pè ní <laughs> èmi gan ẹjọ́ ni mo gbọ́ èdè yẹn ó ti fẹ́ mo wà ń bá mari sù àwọn ọmọ àárín gbùngbùn ọ̀yọ́ yẹn a lọ sí ibi tá a ti máa ń kí jímọ̀ ní balẹ̀gbọ́n ọ̀gbun kan wà ń bẹ̀ kòtò ọ̀gbun tó yẹ pé naturally ló ṣá wà ń òjò ti wá rọ̀ omi wà ojú omi yẹn ó wà dúdú ẹ̀ nímọ̀ yẹn ni wọ́n pè ní kudu ẹ̀mọ́rú àwọn oríṣiríṣi tí ó ti wà nù bẹ̀yìn tí wọ́n lọ jù yàn síbẹ̀ yẹn sọ́ni ọlá ń bọ̀ wá mọ́ náà kú jù láṣọ́sí wọ́n sì ti tilẹ̀ mọ́yàn oríta oríbi kankan ògbóhùn tagan ṣùgbọ́n atẹ́gùn sáà ń ṣe ń pé kò sí sẹ́yìn ó ṣe ń bẹ̀yìn tó bá kò lè nà ó yóò parú burúkú mọ́lẹ̀ mi lẹ́ni tó bá rí àwọn èèyàn lóòótọ́ mo rí àwọn ará Ghana kan ní 2013 wà láìwọ̀n òjò sábẹ̀ tẹ́ǹtì inú òun gangan ní gbogbo ẹgbẹ́ yẹn ìṣòṣe ṣúnà inú òun ni wọ́n lọ bọ́ sí nígbàtà kíndùrì ànásùrì mẹ́tàn wọ́n wá jáde sí inú òun wọ́n wá náwọ́ sókè yóò rí lójú àwọn iléeṣẹ́ sincerely committed lẹ́gbẹ́ abẹ́ tẹ́ǹtì lè ẹ̀ka wà gan torí gbà ayé ànábì sọ̀lọ́lá rẹ̀ wọ́n padà ta aṣọ sórí ànábì ìrùbá ẹlẹ́mí nínú òòrùn ni wọ́n wà gbà ayé ànábì kò sí bẹ́ẹ̀ wọ́n ta aṣọ sórí hadith wa apàrọ ẹwà wọ́n taṣọ sí orí àná àwọn níjọ́ náà ọlọ́wọ́ ma fi wá gbégbéwò wọn bí wọ́n ṣe rẹra wọn lẹ̀ tí wọ́n ti wọ́ ti tẹ̀sílẹ̀ ìmọ̀lẹ́kà ìmọ̀ òdán parú burúkú tí wọ́n wà forí sí èmi ọlọ́run tí wọ́n yìn mí tí wọ́n rántí mi hmm? ẹlẹ́ẹ̀kẹ̀rin nínú ọlá tó wà fún yawmu Arafah síyámùú yùkápté ìsànàtàì ọlọ́mọ̀ fún aláwẹ̀ gbà ó gbogbo àwa bá yá ọlẹ́ níbi àwẹ̀ gbígbà pẹ́pẹ́ tí wọ́n bá ti parí Ramadan kódà títù ṣàwà pé ọlọ́run ẹlẹ́rin ọlọ́run ó wù mí gbà ó agbára ọ̀gá ọwọ́ kó sáti gbọ́ pé fún alágbára já lè gba ti àràfá tí ń bọ̀ yìí o àwọn tó ti wá alágbára ti ń gbà tẹ́lẹ̀ mọ́fà àárẹ̀ sí wọn o mọ́fà ìsàn wọn o mọ́ da wàhálà sí wọn lágbádá o àwa náà mọ́ da wàhálà sí wa lágbádá o mọ́ da wàhálà mú mọ́jà dáàbò ọlọ́run ṣàánú wa yá àgbà ní rọrùn kò sì gbá ní bàdà wọ́n sì fàwẹ̀ náà dà wá láàmú rẹ̀ tó bá láwẹ̀ ojú ẹ̀ ó pọ́n o kò sẹ́ni tí ó sọ fún tí ó fi lọ jáwẹ̀ o àṣàkọ a àṣìgbéraga o àṣọ́fúnàwà lámọ́ ṣe ṣàánú ọlọ́run ọjọ́ náà ààwẹ̀ tẹ́yìn bá gbà ń bẹ̀ ní máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ lọ́nà wo ni ọdún méjì yẹn kọ́lá nàbí sallallahu alaihi wasallam ànábì ní an siyami yawmi àrọ̀fà nípa àwẹ̀ àràfà ànábì ní siyamu yawmi àrọ̀fà àhàtẹ́sìbò ala Allahi an yukaffiru sannata allati qablahu wa sannata allati ba'dahu rawahu Muslim ànábì ní àwẹ̀ ọjọ́ àràfà òun ní gbàgbọ́ ìyẹn pé ìrètí ìyẹn pé bí ó ṣe rí ni pé ọlọ́run bá lékè ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan alẹ́ ti kọ̀bìláwò tó ṣáájú ọjọ́ yẹn gangan téèyàn ti dá sẹ́yìn ọlọ́run fi parẹ́ wàsánà ti lẹ́ti bá dáwọ̀ ọdún kan lẹ́yìn ọjọ́ yẹn ọlọ́run tó yàn fi ẹ̀ṣẹ̀ yẹn yóò tó yàn parẹ́ ẹjú wá ń gbà àwẹ̀ arọ́fà lọ́dọọdún ẹ̀ṣẹ̀ wá dà ah, ọpẹ́ ooo kó wá bẹ̀rẹ̀ sí ṣe zìnà báyìí ọpẹ́ o kó wá bẹ̀rẹ̀ sí mutí báyìí ọpẹ́ o kó wá máa jalè báyìí ọpẹ́ o kó máa pààyàn lọ nínú àmì pé ọlọ́run forí jìyàn ni pé yẹn ó jáwọ́ nú ẹ̀ṣẹ̀ bá àbá ṣe ṣàlàyé nínú àmì ẹ̀ gangan ni torí báwọn sọ àbá ń gbà tọ́lọ́run bí kílé àwọn ọmọ àlìjẹ́nà ni wọ́n pàfẹ́ ṣẹ̀ wọn ò ṣẹbọ mọ́ wọn ò ṣe kúfùrù mọ́ wọn ò ṣe ní fáàkì ìwà nǹkan yẹn wọ́n sá fún àyàfi pé èèyàn ni wá kò sẹ́nìkan tó lè sọ pé òun máa ń wájú ọlọ́ ọlọ́run kò ṣàánú wa nínú àmì rẹ̀ náà ni pé ìbẹ̀rù ẹ̀ṣẹ̀ yẹn ó wà lẹ́nu èèyàn kódà bí ń ṣe fún àpẹẹrẹ kàáfà alìsù náà gidi tó ń mu ọtí ẹ lè mọ̀ pé mu ọtí láyé kí òun ẹyọ mu kí ló fà tó fi ń yọ ọmọ àwọn kẹni ẹ máa wẹ̀ tó jẹ́ kéfìrí èlú ìtí ẹ̀yẹn ló burú jù ó ń tan àwọn èèyàn jẹ àwọn táwọn mú tí wọ́n gbágbá gbogbo èèyàn pọ̀ táwọn mú tí àwọn òtàn àwọn èèyàn jẹ ti yín ló burú jù àwọn ẹ̀là ń pè ní alimujahirun mujaharo bidulo walimahas ìmọ̀ ṣe àfihàn ẹ̀ṣẹ̀ àti yapa ọlọ́run nínú ìntí ò ní jẹ́ kí èèyàn rà àánú ọlọ́run ni tí wọ́n pè mùnáfìkì yẹn kì í ṣe ní tí wọ́n pè ní ọ̀tọ̀ ni ẹni tó ṣe é pé nínú ọkàn rẹ̀ kò gbọ́ ṣùgbọ́n níta ó ń ṣe bí ẹnkó ń gbọ́ nínú ọkàn rẹ̀ kò gba Islam ìzẹ̀hárù Islam wà ìbítọ́nù rẹ̀ eléyìí ìbẹ̀rù ìpayà ló mú débẹ̀ tí èèyàn bá ti ń ṣe lọ́wọ́ ní gbangba tẹ́yìn òkè àwọn ó fi hàn wípé tákù àti ń kó ọkàn rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ ti ń kú ẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀nìyàn tó bá dẹ́ṣẹ̀ yìí kí ló máa ṣẹlẹ̀ sí a máa tọrọ àforíjì ọkàn wà rírì ẹ̀lú ó bá wà nọ́ọ̀sì ọlọ́ni la ó kọ sí mo bí ọmọ wala uqsimu binnafsi lawama ẹ̀mí tó ń búra ẹ̀ tó torí náà ẹ má jẹ́ káwọn oníkìtàbù rà sí bí wọ́n ṣe máa ń sọ́jọ́ àwọn tí ò ní mọ̀ nípa ẹ̀sìn kí wọ́n máa bá wa ṣàlàyé ẹ̀sìn wa kí wọ́n máa wá tù tí ó fi wá mú brọ́dà mi yóò àlọ́ máa mẹ́mú oníwà máa sọ pé táwọn èyí dáàjù àwọn tí wọ́n mú ní kọ̀rọ̀ lọ àwọn tó mú kọ̀rọ̀ yẹn dáàjù èyí tẹ̀ mú gbangba Nípa nàbí sọ̀lọ́lá àríwá sọ nǹkan kan nípa ẹni tó dá ẹ̀ṣẹ̀ lóòrùn kílẹ̀ wa mọ́ tó ń sọ káàkiri bẹ́ẹ̀ àlẹ́bí ọlọ́run sì fi bo àṣírí rẹ̀ o pọ̀tọ̀ ló wà lọ tó àṣírí ẹ̀ tí ẹ bá ti ń sọ ẹ̀ṣẹ̀ tó ń ṣàfihàn ìtumọ̀ ẹni pé òun sọ fọ́lọ̀ pé ó fẹ́ jìyà ẹ̀ ànábì ní tó bá dòjọ́ àlìkíyàmọ̀ kọ́lọ́mọ́ṣe wá ń kéde rí o mi ní tó ti dá àwọn ẹ̀ṣẹ̀ kan táwọn èèyàn ò mọ̀ tí ó sì sọ fún yàn ọlọ́run ó pè é lẹ́yìnsà bẹ́yìnà hùwà bẹ́yìnà òtùrùjì tàbùmán anábì ló sọ bẹ́ẹ̀ kò ní sí òbífọ̀ láàrin àwọn méjì nìkan ọlọ́run àti ẹ̀nìkan tí wà bẹ́ẹ̀ kò ní gbogbo ndọrọ ń ni ní ma àwọn ò yóò àwọn àkàfù ọmọ ìyáálé imú kò sọ ní kò mú níjọba ọmọ ìyàwó rẹ̀ òfin náà ju lẹ́sẹ̀ níjọba ẹ̀ wá sọ pé ó tẹ ó tẹ yìí dú ògún náà olóòtẹ́ mọ́lẹ̀ ìwọ ló fẹ́ tẹ rẹ̀ tẹ́wọ̀ ọjọ́ bẹ́ẹ̀ fún àmọ́ kàkàkàkàkàkà àlẹ́bẹ̀ ẹni tí ó pé tó kò síbi ń fẹ́ já lónìí ju inú náà lọ ọlọ́wàá ni mo ti bù ọ́ láṣìírí lájú àwọn èèyàn ò mọ̀ màá tó bù ọ láti rí lónìí máa wọnú àlìjẹun àlà torí àwọn náà àwọn èyí tí àwọn olè dì lóòjọ́ àlìkìyàmọ̀ alìmùjáhìrú náà alìmùjáhìrú àwọn tí ó ń kàfihàn ẹ̀ṣẹ̀ tí wọ́n tí àyà àwọn ìyà náà àwọn tí àwọn olè jù nìyẹn torí pé kò sí bẹ́ẹ̀ àwọn náà ń pè ní àwọn onírìn táǹkù táǹkù lérílẹ̀ àwọn lòdíwà ta ní ògbómi àwọn ni onírìn àgbéré tàbàbà gẹ̀ẹ́lẹ̀ ọlọ́mọ́sí wá lọ́kànnà wọn ọ̀rọ̀ àwẹ́ àrọ̀fá ìlú bá délẹ̀ ọlọ́ọ̀ṣà agbọ́ ọba oníkẹ̀ẹ́lẹ̀ ọlọ́run máa yà fàálù lọ́wọ́ bí àdáàmìkòm in ṣàkàtùn wà wà kánà lọ́ọ̀ṣà tẹ́ bá ti ń dúpẹ́ oore tó ń ṣe fún ìtẹ́ ẹ̀dẹ̀jú nígbàgbọ́ òdodo tẹ́lẹ̀ fẹ́ jẹ́ mú mi ní ọlọ́mọjà wà lára àwọn tí ó wọ́n náà wà á dàkọ́ fún bẹ̀rọ ìrìn hajj àwẹ̀ ọjọ́ àràfà yẹn a ṣe àdáyẹnrí rẹ̀ fún tani àwọn tí ó lọ sí hajj amẹ̀lẹ̀ hajj fàsúnnàtòláhù an ẹni tó bá wà ní ájì ń tiẹ̀ súnà tiẹ̀ ni kó mọ́ gbààwẹ̀ kó fi lè lágbára láti ṣàdúà kó sì nàró kó dúó láyà àràfà láti bẹ lọ dáadáa ẹlẹ́ẹ̀karùn-ún ọlá tí mẹ fún ọjọ́ àràfà afdalu ayami dùá qala nabi sallallahu alaihi wasallam khairu du'a'i du'a'u yawmi arafa subhanallah ó ní ọjọ́ tó lọ́lá jù nínú àwọn ọjọ́ tẹ́yàn máa ń ṣàdúà láyé ọjọ́ àràfà ni torí bí ànábì ní khairu dùá àdúà tó lóore jù téèyàn lè ṣe láyé dùá òyọ́ mi àrọ̀fà ó làdúà jọ àrọ̀fà pẹ̀lẹ́ o Yorùbá tó lọ sí ájì lọ́jọ́ àràfà tẹ̀ ń lọ ń jó mo ti gbàgbé àwọn orin tí wọ́n ń kọ láràfà yẹn ni ó láwọn ti dàgbà lájí wọn a máa jó wọ́n ní khairu dùá ẹwà àwọn tó máa ń ṣe sábákà náìtì ẹ̀tí ìgbọ́ láyé ìgbà kan sábákà náìtì olórin ó wá dáadáa e ní rí ìgbé pé wọ́n sọ fún mi wọ́n gbé téèpù wá mi kí ní mp3 láyé ìgbà kan téèpù wọ́n gbé késẹ́ẹ̀tì sí àwọn onífújì yẹn àwọn orin yẹn ti sá lọ lórí ìwé ìjẹ̀dá ló ti sá lọ àwọn orin yẹn gan lọ́rùn kó ṣàánú wa sábákà náìtì ọlọ́run làwọn ń bẹ̀ ọ́ rọwá tìrìmìdì wàhádà yàdùlù àlànà dùá àfi ìhàrùjà lílẹ̀ pọ̀bùl wà áktàrù bàrọ̀ká ó ń jú wa ní ìwé wípé àdúrà tá bá ṣe ń jọ náà ni ó ń ta nírètí jùlọ lórí ẹ̀kún gbígbà òun ló sì ní àlùbáríkà jùlọ láwọn ẹlòmí ọdọọdún ni a máa lọ ájì jù fún èmì ìsẹ̀ ẹlòmí kí ló dé tí òfin bá ájì lọ́dún torí kọ́ntrákì tí a àsìkò ájì ni gọ́ọ̀mù yẹn sọ pé àwọn òṣè mítìn kọ́ntrákì tí wọ́n fẹ́ àwọ́dù fún ojú ọ̀nà yẹn kò wá lọ ṣe tó bá láàjì tó bá bẹ́ lọ́hùn ṣe kọ́ntrákì yẹn wò ní dádúró dì ọ̀nà alájì nǹkan ni wọ́n ti lọ mọ́ka tó bá ti dé a máa ṣẹ́dù mítìn kò tán ta ló ń kọ̀ǹtró ọkàn ọlọ́run ọkàn mọ̀lẹ́yìn gómìnà ta ló ń kọ̀ǹtró ọkàn president inna qalbali insani fi isbi'aini min asobi irahman yukallibu kayfa yasha ọkàn ọmọ ènìyàn ànábì ni ó ń bẹ níbi ọmọ níka méjì ọlọ́run báyìí báyìí ló ṣe máa ń yí ó ṣe wù fún ọlọ́run sàmì wa ọlọ́run má jẹ́ ọkàn wa síbi ẹ̀ṣẹ̀ o má jẹ́ ọkàn wa síbi irọ́ o fún wa ní isbat allahumma sabbitna sànàbí allahumma ya musarrif al-qulub sarrif káwá bọ́ sí àmẹ́lù yẹ́wò mi àrọ̀fà àwọn iṣẹ́ olórí bá a lè ṣe lọ́jọ́ àrọ̀fà alákọ̀ọ́kọ́ síyàm ṣẹ̀fà ti sọ ààwẹ̀ fún àwàtà àwà ńlé kágbààwẹ̀ àti sọ lẹ́ẹ̀kan nínú àwọn iṣẹ́ tó tóbi jù tá a lè ṣe lọ́jọ́ àràfà ni yóò máa fi ìní tẹ̀kírì dùnú bí wà rọ́pì ìdàrọ̀jà torí tó ń bẹ níbi ẹ̀sùn ààwẹ̀ yẹn pé ó ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún kan sẹ́yìn ọdún kan síwájú àti àgbéga fún wa nínú ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì alẹ́kìsáàrù mìnàdùá kágbọ́n ṣàdúà lọ́pọ̀lọpọ̀ àdúà wa àádọ́mù máa yìí takọ́rọ̀bù bí ìlàlọ́ ìfì àádàlẹ̀ nínú tó tóbi jù téèyàn fi súnmọ́ lọ níjọ́ náà làdúà ẹlòmínú ìwé ìtàdúà jọ́nà ń bò òun kà máa ń ṣe láìláìlá ẹni ṣàdúà ọ̀kanjúà ni ẹ̀tí ń ṣàdúrà onímọ̀ tara ẹni nìkan ọlọ́run fún ara rẹ̀ máa ṣe láì àmẹ́bí ní àdúrà lọ́gbà ṣe ń náà tó ṣe ló dáa jùlọ ìwọ àmẹ́bí sọ ó mọ kí ó ọlọ́run tó ṣe àná wọ ọlọ́run wá ń tá a máa fi súnmọ́ wàtàbọ̀rù kéèyàn wo kókó mọ́ àdúrà ẹ̀ kéèyàn wo kókó mọ́ kó máa ṣe láti tún ṣe kó o sì rẹra rẹ lẹ́gbà tó ń sọ wàsùhálùlọ́ ìlìmọ́tìrọ̀ káfí máa wá àforíjì fọlọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àdúrà tá a máa ṣe a máa tọrọ àforíjì àdúrà rẹ̀ ọlọ́mọkiri ọlọ́mọkiri ọlọ́mọkiri wàrọ́hùnà àmọ́ tọrọ ìkẹ́ Allahumma irhamni Allahumma irhamni Allahumma inni as'aluka maghfiratan Allahumma inni as'aluka rahmatan ọlọ́run foríjì mi ọlọ́run mi ń tọrọ àforíjì rẹ̀ ọlọ́run kẹ́mi ọlọ́run mi ń tọrọ kẹ́ rẹ̀. wàtàbá taladin àmọ́ tọrọ ìdúró ṣinṣin lórí ẹ̀sìn Allahumma sabbitni Allahumma sabbitni Allahumma sabbitni ọlọ́run fi ọkàn mi rinlẹ̀ fẹsẹ̀ mi rinlẹ̀ àlàfo àti aládìní lórí ẹ̀sìn rẹ̀ ó sùn lè kọ́ ọ̀sìnà a máa tọrọ ìkángun dáadáa fún wa a fúnra wa a máa tọrọ ìgbẹ̀yìn dáadáa Allahumma inú ètò ga jù tá a lè sọ bá nàbí kíkọ́ wa Allahumma ahsin aqibatana fil umuri kulliha wa ajirna min khizyi dunya min adhabil akhirah Allahumma ìrẹ́ Allah ahasen akibata náà fi ìmúrí kò lè wa ṣe ní dáadáa akibata ìgbẹ̀yìn wa kili òmúrí nínú gbogbo àlámọ̀rí kó lè hà gbogbo wa ìgbẹ̀yìn rẹ̀ yóò ma jẹ́ dáadáa má jẹ́ kankan burú ibò ló bá àwọn ọmọ mi ní tẹ̀jìrì àbá yóò tẹ̀jìrì ta àwọn ọmọdé ní dádì mọ́mí ohun àbú ẹwọ àfá ìkàbùkà ní sáàsùnkà ẹ̀ báyìí kọ́ ni wọ́n ṣe kọ́ wa àbáwọn ló sọ pé ká pè báyìí ń yẹn náfílà ní náfílà ìṣọ́ ọ̀rọ̀ kò yánwá tàbí wá burú lọ sí kékeré tò fílímù mú kú lè ẹni tí ń tọrẹ tẹ́lẹ̀ ọdẹ tí ò tọrẹ mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ òye hùn ó ti pẹ́ táwọn Yorùbá ti ń sọ pé orí níwọ̀n òun ò mọ̀ òun ṣoore kan lórí wá padà gbà kó dùdú lọ́rọ̀ Yorùbá kó orí níwọ̀n àpàdà sí búmbà yẹn ẹni tí ti máa ń ṣoore tẹ́lẹ̀ nítorí ta ni gbogbo ẹni tí ń sọ pé orí níwọ̀n kò ṣoore nítorí Ọlọ́run tó bá lò ṣe orí táwọn àfáà wá sọ pé orí yìí ò bá máa jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀rí àjẹ́ tó ń ṣe orí orí ló ṣe ló gidi mọ́ lọ́wọ́ kí lóore tó ṣe ó lè ọ̀dọ̀ rẹ nínú ọ̀rán sùn tó bá ti lẹ́wọ́n ajalè wá tó yẹ ká bú ọmọ ìyá wa láṣìí sílẹ̀ bá ti náwó ni wọ́n pa ọmọ kan bẹ̀yìn àwọn olè wá bẹ̀ wọ́n pààyàn ọ̀dọ̀ rẹ ní ọ̀dẹ̀ ń sọ wá ní wọ́n wá padà mú ọ wá ní orí ló sì ṣe tó ti bí mọ́ lọ́wọ́ yìí orí kọlù ṣe ní bí gangan lè ṣe lọ́wọ́ ẹ̀ pọ̀rọ̀kọ́tíyé tó kò yé tó èyàn kẹ́kọ̀ọ́ lórí orí tó fẹ́ ṣe lórí dáadáa tó fẹ́ ṣe ó tún ní bùkátà fẹ́kọ̀ọ́ kí èyàn tó má lọ sí orí sí àbí kí èyàn má sí orí mẹ́ta ní ẹ̀ka ní bùkátà fẹ́kọ̀ọ́ tí ọba mọ bóun ó ṣe ṣe kó béèrè lọ àwọn tó tí ó ṣàlàyé fún bí ó ṣe ṣe ẹlòmíì fẹ́ sọ ẹbí pọ̀ òfin jẹ ní irú ó fẹ́ ṣe òre láti da ẹbí pọ̀ ṣùgbọ́n ó da ẹbí yẹn rú torí pé ìlànà tó yẹ kó tọ̀ kò pọ́n kò sì béèrè láwọn àfà kan tọ̀ sọ́nà ẹlòmíì sì béèrè láwọn àfà àmọ́ àfà tó béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ò mọ̀ nípa ṣẹ̀ríà ò mọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn òun kàn lo ọpọlọ Yorùbá pé báyìí náà Yorùbá ṣe ń ṣe rò pé gọ́lọ̀n kò ṣe àná ẹ̀kọ́ ni mo sọ nígbà tí bí ọdún kejì kìí ṣe bí ọdún tọ̀hún pé zaka yíyọ sọ́dákọ̀ ṣíṣe àwọn olówó gan tó ń yọ ń gbà ní ìwọ̀n òye ṣe kọ̀ ó jẹ́ kí ń gba tó ní kí ó béèrè yóò lọ́mọ náà owó yẹn sí ó student association owó zaka tó rí tó yọ zaka ìgbà tó yọ zaka 2.5 million àwọn old student secondary school tó ti jáde wọ́n náà fẹ́ kọ́ hall kan bẹ̀ ló yọ zaka sí kò béèrè náà àwọn àfà ìnáma sọ̀dàkọ́ ìlèlè fùkọ̀rọ̀ ọlọ́run sọ ọ́nà kúrò àwọn tó yọ zaka fún ìnáma sọ̀dàkọ́ ìlèlè fùkọ̀rọ̀ àwọn tálíkà tálákùúta tó bá ní ìdí one thousand naira kò ní rí hundred naira wàlìmọ̀sàkì àwọn aláìní tó bá ní ìdí one thousand naira ó lè kí ní three hundred naira tàbí four hundred wàbùnùsẹ̀bí àwọn ọmọ ojú ọ̀nà ní ọ̀fẹ́ ti bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ báyìí ṣùgbọ́n sì wà ó dá lórí ibi bẹ́ẹ̀ bá wà ń lọ ìṣòwò lọ rẹ̀ bóyá wọ́n dá lọ́nà àti ẹlẹ́mí ní ìṣiṣẹ́ pé bá sọ ni pé kó transfer kó ṣe transfer tàbí ká sọ fún pé kó lọ lo atm card tó di ìlú ọ̀hún tí ò bá wá lówó kankan náà kárí. wà fi rí kọ́ àwọn tí wọ́n bẹ̀ nù gbèkù wà lè gọ̀ọ́rì mí àwọn tí wọ́n bẹ̀ nù gbèkù àwọn tí wọ́n jẹ́ gbèsè wà fi sàbí ìlà àti sójú ọ̀nà lọ àwọn afá ọ̀pọ̀lọpọ̀ náà fún tẹ̀sí ṣe tẹ̀kí wọ́n rí síkì sójú ọ̀nà ọlọ́run sí àwọn mujahidun àwọn tí a ń ti agbóyìn sí gangan àti àwọn tùláàbìlẹ̀ èlì àwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn míì wá tàbá fẹ́ kọ́ mọ́sálásí ojúṣe mùsùlùmí lè ló tẹ́lẹ̀ ìgbà tàbá ṣe yóò zàká kankan sọ́dá kọ̀ lẹ́lẹ́ ṣe láti wọn nìkan bíu ṣe tòfè ní ìlú wípé tẹ bá lọ ka fẹsíìlì wọn pé wà fí sẹ̀bíìlì láì tí wọ́n sọ yẹn àwọn mùjáhìdì tó wà lójú ogun ẹ̀sìn gangan àtàwọn túdẹ́ǹtì àwọn àfáà tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ wá mọ̀ wá àwọn àfáà rẹ̀ láì fún ní àìyọ̀ bàtà àtàwọn wọn tọmọ tọmọ ń lọ lé kí ó ní ìsìn torí òun lọ lé kí owó ló wà wà ní sanwó ẹ̀rọ àwọn olówó wọn ò lè yọ sàkáfù bàbá ọmọ kan wá ní òun ṣe mẹ́sìn ní ui wọn fò ọmọ kan ṣe fámásì wọn yọ ọkíá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ àn kíákíá ni wọn yọ sàká yẹn fún ẹ sísà kan wà ládékùnrin ajá sí ní ṣe kọ̀ǹpútà sáyẹ̀nsì kò rówó sinẹ́sà ìsan kò gbá sinẹ́sà ó ṣàdọ̀gbọ́n ni wọn ò ní jẹ́ ó ṣẹ̀záàmù zakani ti àwọn yóò fún àmọ́ tí wọ́n ní brọ́dà tó wà ó ń lọ lé tí ó ń lọ dárú sálà níkà rẹ̀ kò wá rówó ra tíra tí wọ́n fẹ́ lò ṣùgbọ́n ò ní yọ zaka fún kí ló fà wọn ò kẹ́kọ̀ọ́ nípa ewu ló jura wọn lọ mẹ́sìn lẹ́yìn wò medical doctor yẹn ò wọná pẹ̀lú mẹ́sìn rẹ̀ tí àfà oníṣẹ́ ìrẹ́ ọ̀fà ṣàlàyé fún just like láyé kí n wọ́n ìsànkú tayé wá a medical doctor tí ò bá mọ law to guide the practice of medicine wọ́n á sì fi certificate ẹ̀ yóò tún lọ ẹ̀wọ̀n. bóyá ó ń ṣe operation fún yàn operation tó lò fẹ́ ṣe fún fẹ́ ṣe hernia ìgbà tó dé ní ẹ̀ orí ìtàn míì ó lọ ṣe mọ́ àti bá yín ṣe lè ya rí ẹni ẹni ta ló rán tó ń jẹ́ ó bá sùn rẹ̀ kíkọ́ wọ́n sì fi certificate of practice yóò tó wá jẹ gbèsè rẹpẹtẹ pé iṣẹ́ tí ò ṣe torí pé ẹ gba kọ́ńtẹ́ǹtì ẹni yẹn ṣẹ̀dẹ̀ lọ́ọ̀ tó gáìdì ẹ̀ ní òmọ̀ yẹn o tó ló jẹ́ pé practice ní ìdíkí ni lọ́ọ̀ tó gáìdì ẹ̀ mùsùlùmí gbogbo practice wa kí ló gáìdì ẹ̀ ṣẹ̀ríà àwọn tó wá fẹ́ kọ́ ṣẹ̀ríà yẹn ẹ ràn wọ́n lọ́wọ́ láti mọ ṣẹ̀ríà yẹn tí brọ́dà tó ń sọ ń gbé òun lọ Sudan òun jẹ́ admission kọ́ọ̀tù olùfẹ́ ṣe ló fẹ́ lọ sí ṣẹ̀ríà wọn ní fún lówó ṣùgbọ́n tí wọ́n fẹ́ ní òun rí admission sí UK sí kọ́sùn ló fẹ́ ṣe ó fẹ́ lọ ṣe cyber security ó fún lówó wọn I mean I'm just mentioning this thing mo ń sọ tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ o ẹlòmíì place àwọn èèyàn on scholarship ó ti mú ní ọ̀kúnkúndùn gbogbo ẹgbẹ́ àti ṣe àwọn courses tí ó ń pè ní professional courses yẹn medicine pharmacy accounting àwọn kìíní ó ti fi owó kalẹ̀ scholarship ni kò fi ẹni tó ń sọ́dí arabic sí rí àbí islamic study àbí sharia kò fi sí rí tó wáyé àwọn àmà pariwo ẹ àkọsẹ̀ sáàfàn nílùú ẹ kò sí kinní kan ó yí ṣe ti scholarship lẹ̀ fún àwọn tó ń ha Quran ẹni tó bá ti fẹ́ ha Quran scholarship ní ọ̀fẹ́ ẹni tó bá ti ń ṣe sharia kọ́ tó ti lọ lé kí e ó ṣe ókè Professor Kini is a specialist on Islamic finance. Gbogbo àwọn àfáà tí wọ́n ti jáde ilé tí ó jẹ́ fẹ́ kọ́ lọ́dẹ̀. Ní tí wọ́n jẹ tí wọ́n mú owó rẹ̀ láti kó kalẹ̀. Ní tí wọ́n nà tí wọ́n lò, àwọn tó bá ti níyàwó lé ní wọn, ẹgbẹ́ tí wọ́n bẹ́ẹ̀ dán bẹ́ẹ̀ thousand fún wọn lóṣooṣù. Nǹkan kan ṣẹlẹ̀ tí mo rí ní agbègbè wá ní ìwògbẹ̀ ni mo ti rí ìgbẹ̀ tí ìyàtọ̀ tẹ́lẹ̀ tí ó bá jẹ́ àlejò bá ẹni tó bá jẹ́ àlejò lè mà pé ògbẹ̀ àti ìsàrẹ́ ìyàtọ̀ wà ń bẹ̀rẹ̀ torí kò sí báńkì kò sí gbòòrùn kan tó làwà àbá àtàrí gidi àwọn eh, alìsúná àlìjàmà Dr. Fagbo mo kàn délé ní brọ́dà yẹn ní ugbẹ̀ mo mọ̀ mọ̀ sọ ilé torí àwọn míì kí ló ń ṣe nígbà kò níṣẹ́ kankan tó ń ṣe tí tó kàn ṣe wá a lọ sí mọ́ọ̀sì ilé wá sí mọ́ọ̀sì wa mo kàn déédéé á jókòó jókòó wọ́n ní lọ sí mọ́ṣáláṣí ìsàlẹ̀ yẹn wọ́n egbó wọn tí ìmọ̀ gbọ́ súnà ń bẹ́ kò sáyé ó lọ jókòó tì wọ́n a lọ sáwọn ilé kí wá ṣe wọ́n sẹ́ndì ẹ̀ wá ní and their dividend salary mo rí hundred thousand naira per month wọ́n lè jẹ́ àǹfà and they are paying them ẹ wo àwọn kan gba Islam lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n tún wá sọ pé tó bá ráwọn tó fẹ́ wá sí ilé ike wọn tí wọ́n wá ní free iṣẹ́ tó ṣe ń ṣiṣẹ́ ìkéré ó ti wá parí duration and term imagine kí olówó kan wá dedicate owó fún rúbọ yìí kó wá ráyè jókòó ọdún méje ní ìgbẹ̀yìn bóòlẹ̀ tí ń ṣe tàbí kó tún wá wọ interland wọ́n lọ jù sí irú kí lórúkọ ìlú tó wà ní abúlé lọ́nà ìtàbá lọ́nà ẹ́n sábà àlọ́ ọ̀nà burúkú àlọ́ ọ̀nà ìṣẹ́ yẹn ọ̀nà straight yẹn ẹ pín mi kán lọ jùrú rọ́dà yẹn síbẹ̀ fún seven years ṣe báwọn tó ń tíjì ní private school ní pín mi ò gba hundred thousand wọ́n ń gbé bẹ̀ àti wọn ò gbé bẹ̀ mọ̀kẹ́ni yẹn wà ń bẹ̀ pàápàá ẹjọ́ òníyàwó tí òbí mọ̀ gangan ìbí ọmọ tó ń ṣàlàyé the next three four years tó rónú obìnrin so these are the things mo ń ṣàlàyé eléyìí kí ẹjọ́ ọ̀rọ̀ tí a bá débẹ̀ ó ní ọ̀rọ̀ yọmọ àrùfà ọlọ́run kó ṣàánú wa pé ká mọ̀ bẹ̀ẹ̀bẹ̀ẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó sùn ní kọ́ọ̀tìmà títí mo bá lọ bẹ̀ẹ̀gbẹ́ ìgbẹ̀yìn dáadáa ká bẹ̀ẹ̀rẹ̀ ẹ̀ ẹni tó fi ń ṣe sọ́dákọ̀ tẹ́lẹ̀ sójú ọ̀nà àwọn student union campus ló máa ń béèrè tí wọ́n bá ti ṣe student union week yóò ní kí wọ́n lọ ṣe budget student union week wa òun ṣe wárí pé charity gidi ni to encourage our youth let us encourage our youth nínú student union week dẹ̀ ní miss campus wà ń bẹ̀ wọ́n ṣe gbogbo budget wọn yóò sanwó ẹni lóní good ẹni tí máa ń ṣe dáadáa ní ẹ̀sìn tẹ́lẹ̀ ó sùn lè kọ́ tí mọ̀ ẹni pé gbẹ̀yìn dáadáa ò sí fún mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pé pé àwọn yúùtì wa aláàjì ìyà dáadáa ní ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ campus ó ẹ̀yìn yúùtì nǹkan kan student wọ́n tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá mú bọ́jẹ́tì bí mọ́ọ̀tì wa kò ní dá sí ẹgbẹ́ tí máa ń lọ àjà tí ó múra tẹ́lẹ̀ ó change ó wà ní òun fẹ́ máa lọ rókó Dubai àti Dubai àti Abu Dhabi àbóhùn fẹ́ máa lọ kọ́tọ̀ọ̀sì àbúnṣẹ́ṣẹ̀ wà rí pé South Africa bí Sweden down fast tí ẹ̀ bá dé Sweden ti sẹ̀rẹ́n àkóṣíà àbúnfẹ́ máa lọ Norway ìgbà ibi tó wọn máa lọ ní ẹsẹ̀ tí ó fi lọ múra Norway Sweden Iceland gbogbo àwọn ìlú wọ̀nyẹn ń gbọ́lá kọ́lẹ̀ rẹ̀ wà pé yóò gbà ládàá bọ́ bá lọ gbogbo owó ẹ̀ ọdọọdún àwọn ọmọ ẹ̀ ó ti fowó bí ó ṣe sightseeing bí ó ṣe mọ̀ travel lẹ̀ kò fowó lẹ̀ fún káwọn ọmọ yẹn ṣe ó múra láyé lọ́sànù wọn lọ́tọ́rọkọ́ àtàjàmbá a máa bẹ̀rẹ̀ lọ fún kí ni ìgbẹ̀yìn dáadáa mùsùlùmí lóbìnrin ó bí ń ṣe islam dáadáa hmm, wá ní owó òrọ́kọ́ fún finally wà lọ fẹ́ christian ìgbẹ̀yìn bú mùsùlùmí lọ́kùnrin ó bí wá muslim kò rí ó wà lọ fẹ́ ọ̀kanú àwọn ìyá ọ̀ṣun ọ̀nà obìnrin yẹn bíríkì ìbẹ̀ fẹ́ràn òun dáadáa ọmọ ọbẹ̀ ṣe fact ó níwà kódà ó níwà jà àwọn ẹlẹ́hà lọ kìí bú mi kìí bá mi jà tí bá ti wọlé ẹ̀rùn mú sẹ́ni kí máa pàdé mi àmọ́ ìyá ọdún ìṣà ìgbẹ̀yìn búùnù wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀gbà alẹ́sìkìfà àtọ́ ọ̀bà lọ náà lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀kẹta alẹ́sìkìfà rùmìnà dìgírì ìmọ̀ ṣe ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ àràfá wà min afdalil adkari fi hadha al-yawm at-tahlil la ilaha illallah wahdahu la sharika lah at-takbir allahu akbar at-tahmid alhamdulillah wal istighfar nínú àwọn ìrántí ọlọ́run tó ga tá a lè mọ sọ́njọ́ náà kò ní la ilaha illallah wahdahu la sharika lah nínú ẹ̀ náà ni allahu akbar lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir allahu akbar allahu akbar alhamdulillah alhamdulillah inú ẹ̀ náà ni subhanallah bihamdi subhanallah alazim gbogbo bí jẹ́ràn sí ọlọ́ a máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àtàwọ̀bátú àsọ̀ọ̀dìkọ̀ àtàwọ̀bátú sọ̀ọ̀dìkọ̀ ìrònúpìwàdà òdodo yambagi lili muslimi an yazutani ma hadha li yawma bi tajdid at-tawbati wa rujui ila Allah wa an-nadami ala dhunubi wal azmi ala adami li'audati ilayha tó tọ́ fún mùsùlùmí kó lo àǹfààní ọjọ́ àràfá yẹn láti ṣe lọ́tún ìrònúpìwàdà àti ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run to to renew his return to Allah and to renew his work repentance tajidid kó ṣe lọ́tún kó tún mú wá tí ẹ má lọ fẹ́ ṣe ìran èyàn tó wá rí ní rẹ̀ wà nídà ìmọ̀ banújẹ́ lórí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ìpinnu lórí kóhùn ní ṣẹ́rí padà sí bí ẹ̀ṣẹ̀ náà níjọ́ náà ẹlẹ́ẹ̀karùn qira'atul Qur'an kíké alìkùrán kíké alìkùrán méje náà ni àbìdé karùn insha Allah wa huwa min afdalil qurbati fi fi súnmọ́

àmàjò sọ́dápọ̀ àti ń ṣe lájọ́ pé ṣùdí ìjà ti bẹ̀rẹ̀ ọjọ́ àrùfà kí èèyàn tó ń ṣe adìẹ ló sùn kalẹ̀ ní o ti sin adìẹ ní mẹ́wàá pé àgbò tó fẹ́ pa àwọn adìẹ brọ́ìlà yóò fi kún ló bá rántí sàrùn ọ̀rọ̀ bí ìlélò ẹ lọ bá ń fún ní brọ́ìlà mẹ́ta gbàtí wọ́n kọjọ́ lè mílẹ̀ mú ní ah! àfáà kìíní irun ẹran gan kò sí ilé rẹ̀ nílé ẹran ojú ẹsẹ̀ ẹran ẹ̀lọ́ fún bróílà kan ẹ understand ó kàn jókòó bó ṣe jókòó òun wò mí tó ń ṣẹ́jú bá pè ó kàn rántí ní <laughs> ló bá rántí pé ọ́ ah, umu kan amọ̀jọ lọ jàǹjò ní kò mọ́ra tòmátò ìmọ̀ nínú jà lásán èlé lónìí tìmọ́tì

pé ó mú yẹn lè tọrọ kò ní kó ṣe wo pé papò báyìí o kàn mú àkáǹtì ẹ̀ pàpàpàpà ọkàn transfer gbóhùn kálukú bá ṣe ní sí ni o bá transfer one thousand naira sákàǹtì ẹ̀ léèyàn mẹ́wàá bá transfer one thousand sákàǹtì ẹ̀ èlé ló ti ní lọ́wọ́ one thousand níwà mọ́ transfer fún di one thousand yẹn ó lè tira káàdì tí ó fi kí àwọn bàbá àtìyẹ́ ẹ̀ ó gbà ládàá pé owó tó fún yẹn ló fún nígbà láàyè láti kí bàbá àtìyá ẹ mọ́ wọn gbọ́ pé kí nìkan kéré bí ẹni tó ká ọsàn nílé ọsàn wà lé wọn ó wá ní sọ́sàn méjì ló wà mọ́ sí ránṣẹ́ sí yàn ọsàn méjì yẹn ṣéyàn bá jí kí ni wọ́n mú sí olè ẹmọ́jà máa fojú kéré iṣẹ́ olóore ẹmọ́jà máa fojú kéré iṣẹ́ olóore mo sọ yẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa èyí ṣe olóore àmọ́ tí wọ́n bá tún ní ẹṣẹ́ tó dákọ̀ ọkàn wọ́n ti máa lọ sọ́dọ̀ má tu àwọn ìyẹn ni wọ́n bá wí ẹ ṣe sọ́dákọ̀ psc nílùú wa ọkàn wọ́n ti lọ ẹ ṣe sọ́dákọ̀ ọkàn wọ́n ti lọ lọ ẹ kó jẹ̀jẹ́ pé ọ̀tẹ́ dọ lára ẹ̀kọ́ ti jẹ́ muslim ibẹ̀ lọ́kàn wọ́n lọ ní ẹ ṣe sọ́yìn ẹ ṣe tọrẹ àánú sójú ọ̀nà ọlọ́run Dangote tọrẹ àánú tó gbọ́nà náà hmm. ibi tọ́sàn wọ́n lọ ní àní ìrò síra wa nẹ́ẹ̀sì ní 5,000 wà lápò rẹ̀ kò jẹ́ gbèsè lórí 5,000 yẹn lórí kìíní kan oyè òkìní òwe kan wà tí wọ́n oyè ó kan pé òun rí sí mi òun lówó 5,000 wà lápò tí ó jẹ́ wà kò ní mú 500 naira ní 5,000 tí àwọn ronú Dangote tí ò mọ̀ rí tí ò mọ̀ bí tó wà pé Dangote yẹn èèyàn burúkú ni wọ́n jẹ́ jẹ́ sàká ẹ̀ <laughs> báwo ló ṣe fẹ́ jẹ́ èèyàn burúkú sórí ọ ni ìwọ fún ẹ 5,000 tó wà lápò rẹ ta ló jẹ́ ẹnu sọ́dákọ̀ so these are the things Ọlọ́run tó ṣàánú wa torí náà sílátò rọ́ìmì a ma lọ bẹ bí wò sọ ah brother mi abeputa ló wà ní olè lọ ẹ pè lórí fóònù hmm, àǹtí mi Kánò ló wà pé ọ́nkù mi ah Brazil ni wọ́n dẹ̀ ń gbé àṣọ ah tó máa ní kó ń kọlù owó foreign 1,000 5,000 ló wà lápò ẹ̀ lọ́fíra gbogbo àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tó wà lámẹ́ríkà wà gbogbo ẹ̀ kọ́ọ̀lù gbogbo wọn náà five thousand lé lórí ó mọ iye flight mu àti ríìsì àti iye hour tẹ́yìn bá fẹ́ lọ èkó ní ìsìn fẹ́ lọ kíyàn lẹ́kọ̀ọ́ láti kàrẹ́ sẹ́kọ̀ọ́ five hours ni fún èyí náà mínímọ́mù tó fi rìn nìyẹn nígbà tó gbé scop ọlọ́run ní járí jàǹbá mọ́tò lọ́nà ọlọ́run ní jẹ́ kọ́kọ́ ó bàjẹ́ ọlọ́run tún ní yéèyàn sáré ẹwọ àwọn rísìkì yẹn 500 naira ò lè ná tán tó bá pẹ̀yìn ẹlẹ́kù tó bá sọ̀rọ̀ ẹni yẹn ó padà sọ pé pẹ̀lú ìṣàlá àmọ́ ríra ó fẹ́ lọ bìkan tó rọ́rọ̀ yẹn ó ti pọ̀ jù ọ̀rọ̀ tí 500 naira ó sọ lórí kọ́ọ̀lù ẹn tó ń bá sọ tó sọ pé ah, tó bá drop yóò ní bọ̀dá yìí ò jọ́sà ẹjọ́ ná 500 naira lórí kọ́ọ̀lù so why don't you load 5000 naira cash? call everybody to mà nínú sílátò rọ́ìmẹ̀ nìyẹn bírù lè wà lìdé ní ṣíṣe dáadáa sáwọn òbí bàbá ìyá ẹlòmí ní òun ò sí lára wọn torí gbóhùn ní bàbá àti ìyá ó ṣàdúrà fún wa kò rọ́bì rẹ̀ hàmùhúmá kámà rọ́bà ìyá ní sọ̀bìrọ̀ sọ pé olúwa mi bá mi kí àwọn méjèèjì bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mo wà kékeré àbí ju bí wọ́n ṣe kẹ́ mi lọ nígbà tí mo wà kékeré nínú rẹ̀ ṣíṣe dáadáa sóbi wa méjèèjì ní ṣíṣe dáadáa sọ́ọ̀rẹ́ wọn ẹ̀sà adé kan wá béèrè lọ́wọ́ ànábì òun ò ní bàbá mọ́ tani kó ń ṣe dáadáa sí ó láwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ó fi hàn wípé irú iléyá tó ń bọ̀ yìí tí bàbá bá pẹran tó bá kó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ kí máa fún lẹ́ran tàbí kí wọ́n máa bá jẹran ẹran iléyá gan a lè pa gan ló kọ bàbá òun náà lẹ́yìn táwa bá pàtì wá pàtì ẹ̀ bàbá ní kàpẹ́ gbogbo àwọn tí bàbá wa máa ń ha ẹran fún tí máa ń pìnran fún àwọn tó jẹ́ pé máa ń sèé tí wọ́n wá jẹ́ ó tún sèé kí wọ́n wá jẹ́

kọ̀dọ́ òhàwá ìjì náà gbígbọ́ bùkátà àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà là ń gbà gbọ́ bùkátà àwọn èèyàn ọ̀nà ni èso nìkan kan wà lẹ́gbẹ̀ẹ́ ní ụmụnye nìkan ló wà ní ọdẹ́sẹ̀ àwọn ẹjí dẹ́pọ̀ mẹ́ ewé ti jábọ́ síbẹ̀ ọkọ̀ nílé ọkọ̀ ń bọ̀ wálé ọdún wá jí láàárọ̀ níta ń ní òdẹ̀ bùkátà ẹ̀ lọ́ba gbọ́ mú ìgbálẹ̀ kẹjọ gbà ó gbà ládá tí ò bá dẹ̀ lè lọ ṣe ọmọ tiẹ̀ ní lọ bá wọn gbálẹ̀ mẹ́rin brọ́dà kan igbó gbálẹ̀ wá gbé pọ́ǹpù sẹ́yìn ń ṣe tí abú yìí tó gbé kiri sẹ́yìn yìí ọlọ́mọ́mọ̀ jẹ́yìn rẹ̀ orí lọ́gbà tí ẹjẹ́ ti bá yín sí abb náà gbọ́ bùkátà àwọn èèyàn ó pọ̀ gan-an oríṣiríṣi bí lè yẹn mú kàn mọ́ àwọn èèyàn wá bí àpẹẹrẹ táyà àmú kan táyà mọ́tò rẹ̀ jò àbí mú kan táyà rẹ̀ jò kò ní wọ́n tú ìwọ́dẹ̀ jẹ́ fọganáísà ń kọjá lọ ẹlé lé àkúsẹ̀ kàwẹ́ fòmẹ́fòmẹ́ bá ṣe bá tú náà abala yẹn bí ẹni ìlú tó ṣe fún máa di dáadáa lẹ́kọ̀ọ́ ìjọ pé bí àtúntò tó bá jọ gba ẹ̀mí ṣe tó yíwù dá wọn wọn wọn kọ̀ wọ́n pé ilé wọn kò bí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀mí ẹ̀ lè kọ́kọ́. kò yé mi o. ọ̀rí náà bí a kọ́ bá tó lò. wọ́n ṣe kí. wọ́n kó ara ẹ̀ ọ̀hún à ń gbénu ilé àwọn àti méjì ń àti mẹ́ta tó ṣe ń rọ̀ òjò wá rọ̀ àwọn òsínlé òdíbà wọn kó gbogbo kí wọn sí ẹnu ọ̀ṣọ́ rọ̀ tó dé okú o tún bá wọn dé wọ́n sáṣọ bá wọn ká àgbogbo nǹkan bá bá wọn wọ́n sá nǹkan wọ́n kó bá ń ká wọlé wọ́n wá ń wọ ẹnìyàn pé ó yẹpẹrẹ ni àwọn ló wò bẹ́ẹ̀ tí wọ́n yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run tó á wọ́n gbogbo ara ẹ̀ ló lé pàràpàràpàrà àwọn dẹ̀ lọ wádìí wọn lẹ́yìn lẹ́gbọ̀n kan tàbí wọ́n sọ pé wọ́n mọ̀ wọ́n là mọ́ pé ẹ mọ́ bà wá fi omi mọ́ àbómi tó kan ìṣojú rẹ wọ́n fi ń dànù èèyàn àbẹ̀rẹ̀ akílódé tẹ̀fí ń domi inú mọ̀ ọjọ́ lóhùn wọ́n sọ fún ọkọ̀ nǹkan sínú yàtí àwọn oríṣiríṣi èèyàn lájọ ń gbé àwọn kan lẹ́gbàá fáwọn tó bá ti ń lò já pàápàá kó jẹ́ wọn ò lo black color mọ́ ní àjẹ́ ni wọ́n torí fíìmù kí lórúkọ fíìmù nígbà yẹn tó ṣù àtọ́lọ́run mọ́ ń jà yìí ọlọ́run fi wọn ni òun ọlọ́run àwọn kiri yẹ èṣù àti jésù jẹ́ bá wọn gbà èṣù àti jésù mọ́ ń jà ẹran ti fíìmù yẹn gbajúmọ̀ gbogbo títí ó dá páró ó ti pẹ́ o àyàmàtàǹgà kí ni táìtì fíìmù yẹn báyìí sẹ́mọ̀ aṣọ dúdú làwọn àjẹ́ wọ̀ ń bẹ́ẹ̀ tí gbogbo àwọn sísà tó ló jù láàrin oṣù àwọn àjẹ́nu àwọn àjẹ́nu àwọn tí àwọn sọ àwọn ọmọ tí ìjì aṣọ mo bá lọ kọ lọ bláàkì ní kílẹ̀ wí. mo mọ̀ náà mo mọ̀. àyà máa tàǹdà. ok tí wọ́n máa ń wà láti àyàwó bẹ́ẹ̀ nígbà ní náìtì tí yẹn bá wọ jìlìbá tó bá wọ láti ìmọ̀ àyàmà tanga yẹn ni àwọn ìṣù àwọn àjẹ́ nínú fíìmù yẹn ah kí ni bá ti ní orúkọ fíìmù yẹn gbajúmọ̀ ńgbà yẹn tó bá ń wá ta etí lásìkò yẹn ò lè rí gbogbo yẹn ti lọ lé wọ́n fi lọ ń wò ẹ lè mọ ó ti pẹ́ ṣùgbọ́n tí wọ́n fi máa ń bẹ̀rẹ̀ ni pé èṣù àti jésù ó mọ̀ ìjà ní ìfẹ́ pè lọ́lọ́ ọlọ́run tí wọ́n yẹn wọ́n jà jìjì láì wọ́n mọ̀ jà ẹyẹ ìṣù àtẹyẹ àwọn áńgẹ́lì wọ́n jọ máa fa so àyàmà tàǹgà ní àwọn àjẹ́ ẹ̀bẹ̀ lọ́lọ́run sànù máa àtọ̀ kan mú mọ́má yẹn òun ló lọ ń ṣe fíìmù christian lítà ó máa ń ṣe play out john bí wá let me leave that one kò ní yà wọ́n mi ẹlẹ́ẹ̀keje alìksáàrù mina sọ́láàtì alànàbí yìí sọ́lọ́lá àríwàsọ́lá ní máa ṣe àsàlátì lọ́pọ̀lọpọ̀ fánàbí wáyà na àbọ́mì àsìbábì náìlì rọ́hìmá wàkọ̀bólì tọ́á sàlátì fánàbí lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ó wà nínú ètò tóbi inú sábà bí kárìkì ọlọ́run kádù àwọn ó sì wa ṣé ṣúrúbà kọ́ ni kódò wa ìyá bìfọ́ ní ilẹ̀ ti kọ́ rí jẹun kí n wò ya síra ẹ̀ lánàá bí ní dùá ó ń béèrè lánàá bí pé ṣé kò ń ṣe àdúrà òun kó jẹ́ pé ìdá kan mẹ́ta ẹ̀ tó lò lòun ó máa fi ṣe ànábì ni ó dà tó bá lè lékún yóò tún dà gbogbo àdúrà òun kó jẹ́ àlábì ní ó dá tó bá tún lè ti kó ó dá ó dá gbogbo àjọ àwọn kó já sàlábì nìkan àlábì ní bẹ́ẹ̀ ni tó bá ṣe bẹ́ẹ̀ yóò tù ọ́ lọ́sùn àdìsí yẹn ìṣòro rẹ ìbànújẹ́ rẹ ó lọ bùkátà rẹ ó sì bíyà ìbànújẹ́ ó ṣe kí ni ó kì í ṣàdúrà kan fẹ́ gbogbo dáhùn ìṣàtọ̀ láti gbogbo kúlù gbogbo àdúrà tó fẹ́ di ní alámọ́sọ́lá alámọ́sọ́lá yóò tó fún ọ ìbànújẹ́ rẹ̀ yóò lọ bùkátà rẹ̀ òṣèlú ni yóò bì yá tó bẹ́ẹ̀ nìkan máa اللهم صل على محمد وعلى محمد كما صليت على ال ابراهيم انك اللهم بارك على محمد وعلى محمد àwọn bá nìkan ní ṣe gbogbo bùkátà rẹ̀ ó padà bíyà gbogbo ìbànújẹ́ rẹ̀ àtòrò bínú inna yawma Arafa yọ́mù àbímọ̀ mubarak ọjọ́ àràfọ́ ọjọ́ tó tó ìrìnjọ́ àlùbáríkà ni tàtàníṣàlù fi rọ́hmà wà túnkfàrù fi ìdùnnú ọjọ́ náà àwọn ìkẹ́ wọn sọ̀kalẹ̀ àwọn ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó rọ̀tẹ̀kù tó takù a máa bọ́kùnrin kò ní àwọn èèyàn an ya ó di ẹ̀tọ́ fún mùsùlùmí o ó tọ́ kí gbogbo mùsùlùmí gbìyànjú ní gbìyànjú gidi wàhálà yìdọ́ yìí a wàhálà yìdọ́ yìí ọ̀sà ààbìyí kí ma láyà ń pa kéèyàn mọ́ ra àsìkò rẹ̀ láàrin níjọ́ àràfà sí tí ò wúlò bí kí ni lọ́mọ wá Africa Magic tó bá rẹ̀ oṣù kan tó jí láàárọ̀ Africa Magic ní wò lọ́lọ́wọ́ ti orísun olówó títí títí tíìmù níwò ó lọ wo bọ́ọ̀lù wọ́n ń gbá under 17 lọ́wọ́ bóyá nàìjíríà tí ò sílẹ̀ ní ìdí agbúrú ẹ̀ dáadáa wá ní ìmọ̀jọ́ tí wọ́n fẹ́ gbá bá ìfọ́lú ẹ̀ náà bọ̀mú máa rí inú kó a lọ jẹ́jọ́ náà wọ́n á ah, òní ni má jẹ́ àwọn eh, òní ni má jẹ́ under twenty á ah, òní ni wọ́n fẹ́ gbá bá tẹ́bọ̀ á òní ni ee eh, oníṣekíní kan fẹ́ ṣe lè níjọ́ yẹn ló wá lọ ee bọ́ọ̀fìn wọn fẹ́ jà ní ẹ̀ ló wá jókòó sí ni ìdí òwúlò tàbí kó wá jókòó sí YouTube kò wá wo kàmù pé pé ó ń wo lecture wá àsìbọn kìíní ló ń wo wildlife náà tó máa ń dùn owó jù ṣé mi ò ò ní wildlife ìnìhún omi pẹ̀rànjẹ àtàwọn documentary kí ẹ̀ mọ́ lọ wo dọkumẹ́ntì kankan jọ yìí lọ́sẹ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ dọkumẹ́ntì yàtọ̀ torí pé wọ́n máa ń ṣàlàyé láìsí kankan fún ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ sí èyí kó nǹkan wo fíìmù fẹ́ kó ṣe ń pààyàn pa ẹran jẹ kọ́ là ń sọ wọ́n ṣàlàyé bí wọ́n ṣe ń lo láìsí wọn tó jẹ́ pé wá fi áńkùsìkùn afàlà tó lè ṣèrò ní yóò máa ronú sí ọlọ́run mo ṣe ṣe torí ah, wa. sọ̀tọ̀rí náà ká fàyínà afúrísọ tó ń kọ́ nílá tàtàkàrọ̀ àǹfààní lèèyàn lè má jẹ̀rú àǹfààní ó lè má wà náà ẹlòmíì ọdún yìí tó bá ti dàrà fún ọdún ìbò ní ṣe lè lù àwọn tó ti kú báyìí ní ìṣẹ̀ṣẹ̀ pé àwọn náà rò fáwọn dára fáyìn àwọn bẹ lọ́wọ́ ọba tó jáṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o ló sì gbà ní bàdà wọ́n ti jà lọ báyìí rò pé kó fi wá ṣe kò gẹ jíjá ń fà ní ọjọ́ náà Asala Allah subhanahu wa ta'ala make it easy for us to seize the opportunity of that day wa an yaj'alana fihi min al-maqbulin kọ́lọ̀un ṣe wá ní ọ̀kan náà àwọn tí a ó gba iṣẹ́ rẹ̀ níjọ́ náà wal-maghfur lahum ṣàforíjì fún wa àwọn tí wọ́n náà lọ́rùn náà وما ذلك على الله بعزيز سبحانك اللهم بحقك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك نعم إجبيري نعم وعليكم السلام Thank you. Náà. kí ni ìdájọ́ ẹni gbé? Ṣé ẹni wá sọ ó wá gba ìjẹ́lẹ̀ ìtọ́jú pé ó wá bá ìlú jẹ́ ah, for the truth that ah, is not for you that ọ̀nà méjì ni ẹ̀ṣẹ̀ mẹ́ta ló pín sí èyí tí ń bẹ láàrin wa àtọ́lọ́run ẹ̀ṣẹ̀ tó yẹ ẹ̀ṣẹ̀ tó dá ẹ̀kọ́ kí òun kọ́ lọ́ṣẹ̀ ọlọ́run lọ́ṣẹ̀ ó gbà wẹ́rọ̀ ọlọ́run èèyàn kọ́ ló ṣe ọlọ́run èsì bàbá ẹ̀ tẹ́ láàrin wa fi ojí owó ọ̀gá ẹ̀ tó ṣe ọ̀gá yẹn ó wá ṣe ọlọ́run tó ní tọ́lọ̀ ní kó má ṣe bẹ̀ tẹ́ èyí tí wọ́n fún dá fúnra ẹ̀ ẹ̀jẹ̀ tó dá fúnra ẹ̀ wọ́n fúnra rẹ̀ tó lọ́n fojú rẹ̀ wọ́n ló fi olóńsọ̀sọ̀ kú sọ wọ́n ló ń dá fún rẹ̀ olóńmẹ́mú ara ẹ̀ ló ń dá sí. ọlọ́run náà ló ti ṣẹ̀dá rẹ̀ tí o ẹni tó bá dá sí ni téèyàn dá ẹ̀ṣẹ̀ yẹn sí pé kó foríjìn yẹn àwọn afáàsọ débi pé tí èèyàn bá ń bá ìyàwó oníyàwó ṣe zìnà bóyá àwọn jọ ń gbé ilé tọkọ yẹn bá ti travel oṣù mẹ́ta ló máa tó dé yàrá àfà yẹn ló ń sùn tó bá tún sọ pé òun bọ̀ àfà ní ìkọ̀kọ́ kí káàbọ̀ wọn yẹn tó bá tún ọkọ yẹn pé ọdún méje gbé Port Harcourt ọdún méjèèjì yẹn oṣù mẹ́ta mẹ́ta tẹ́ bá ti lọ ọ̀dọ̀ nínú ìyàwó yẹn máa ń sùn ọ̀rọ̀ méjì làwọn àfá àsọ kí lẹ́wí ọ̀rọ̀ méjì làwọn àfá àsọ ọ̀rọ̀ èyí tó ó jọ bí ọ̀rọ̀ àwàdà ó jọ bí ọ̀rọ̀ tó ń pa ìlẹ́rìn ìdí tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ní tí àwọn èèyàn kan wà wọ́n gbọ́ yé bẹ̀ wọ́n lọ sọ wọ́n nítorí ọlọ́run àwọn fi ń ṣe ọ̀rọ̀ méjì làwọn àfá àsọ àmọ́ èyí tó tẹ̀wọ̀n ń nínú ọ̀pọ̀ fílì ṣẹ̀rí àrùn téèyàn má torí arábìnrin tó wá bá ànábì sallallahu alaihi kọ̀pọ̀ tó sọ wípé òun ṣe dìná tánàbí gbé ojú sẹ́yìn tó lóyún aláìní kó mọ́ lọ kó lọ bímọ ọwọ́ tí ò bá padà wà rẹ̀ ó tó bímọ ó lóun tó ṣe sí náà lọ fún lọ́mú ó tún padà wá òun ṣe sí ìgbà yẹn lànà bí tó ní kí ẹ lọ lẹ lóko àwọn apá àfàyọ ń bẹ tó ìgbà ní pé wọ́n sọ lọ tún bá fọ́lọ̀ pé nìyẹn gangan ṣùgbọ́n torí pé ẹni yẹn fẹ́ jẹ ìyá ẹ̀ láyé pé òun ò ní jẹ wọn lálùkì àmọ́ sọ àfà ní irú ẹni yẹn àní lọ sọ fún tàbí hùmù kan ọ̀rẹ́ là ó dẹ̀ wá ń ṣe kọ́ọ̀sì tó bá ti wálé ọgbẹ́ ògbé lọ mẹ́sìn ló ṣe àbíjú tọ́kọ bá ti wá wà ní imú kejì yẹn ló máa ń ṣe ìyàwó ẹ̀ tó wá ní tẹ́lú gbogbo abẹ́ ti ṣe kọ́ọ̀sì mẹ́sìn àbí fámásì tó ẹ bá ti lọ fún kọ́ọ̀sì gbogbo kọ́ọ̀sì tọkọ yín kọ́ọ̀sì yìí èmi ń jẹun lórí tébù ń gbà ní yàrá ẹ̀ nìmọ̀ tó bá pè yín lóru ẹgbẹ́ òun ló irú ìyẹn ni lóun ètò wọlé jù ní ká mà lọ sọ fún mi náà irú ẹni tó wá ti jí owó yíyẹn tó wá ń kọ́ sára tí ò ń jí owó yẹn borí jẹun kìí ṣe báyìí owó tó kò wọ́k owó tó jí yẹn ni ó kò wá ó yẹ kó ṣírò ẹ̀ kó estimate yẹ̀ iye tẹ́yàn jí yẹn èèyàn lè mọ́ dè má bọ̀ tẹ̀yàn estimate torí pé kó a jẹ́ kí owó tó jí yẹn ẹni kó ẹsìmẹ́tì owó yẹn fẹ́ fẹ́ bò ẹ̀fúrí yẹn wá fẹ́ bò ní owó yẹn yóò jókòó yóò ronú. owó tó jí yẹn ò pé ìgbà tó jí yẹn gan fà ókè mo gbà mo tún fẹ́ fún ẹ lówó ẹ̀sìmẹ́tì yóò ẹ̀sìmẹ́tì ẹ̀. so ibi wọn ń sọ nínú ẹ̀ṣẹ̀ ni pé ká dá nǹkan oní nǹkan padà fún un ẹ understand ìyẹn ni gọ́ọ̀yà kéré ká lọ sọ wípé òmù nǹkan yẹn kò rí jù yóò sí nǹkan tó mú yẹn kó dá padà ó gangan ní ilẹ̀ ó ní absolute kéèké kó lọ confession ṣọ́ọ̀ṣì ni wọ́n ti máa ń sọ yẹn confession ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun fẹ́ ń wò ìyá ń rọba lóhun odidi ọdún méje báyìí wọ́n dáná lọ́dún òdìṣà àwọn làwọn jọ ń dáná àmọ́ ní ìsìn mo ti fàyè fún Jésù bẹ́ẹ̀ dálọ́ tó ajẹ́lẹ̀ ṣẹ̀rí àní wọ́n wá ń jẹ ẹni àdúgbò fún ẹlẹ́gbà àbí iye tó bá bọ́ sí ọmọ ẹ̀ tó irú wúmà yẹn tó wá kó owó yẹn ló máa kàfúlétì tààsán tí ò bá lágbára àti sọ́lẹ̀ kan tó dàbí òun máa sẹ́ndì ten ten thousand per month torí gbà tó ń ṣírò owó tó ń kó jẹ́ ń bẹ̀ two hundred and seventy five thousand ṣùgbọ́n òun lè máa rí 10,000 lóṣù so ó fi yẹn pé 27 months ìwọ́n fi san ọdún méjì àtòṣù mélòó àtòṣù mẹ́ta wọ́n máa fún padà ẹni wá ní sọ pé òun wọ́n ní ẹgbẹ́ kẹrin kan lọ jẹ́ wọ́pọ̀ wọ́n sọ dáhùn kan ní nǹkan padà fún ọ̀rọ̀ ààrẹ náà wọ́n ní bí èèyàn bá sọ̀rọ̀ lẹ́yìn ní ìtẹ̀síkọ̀ máa fi gbà uh, pé àkúrí bí títà ó yìnbọn wò tó ọ̀pá ìṣẹ̀lẹ̀ ṣé tùfẹ́ ní ibi nǹkan ọ̀fẹ́ ẹni ṣẹ́rí ìrìádù sọ́lẹ̀ lọ́ndà gíbà àbìsọ́nà ọ̀nà méjì tó ẹgbẹ́ tó sọ yẹn fi ẹni yẹn sínú ìgbèkùn olóòlọ sọ́gbọ́n lè túlẹ̀ ní ìgbèkùn tí ò bá fi sínú ìgbèkùn wọ́n ní kó máa tọrọ àforíjì kó wá máa ṣàdúrà fún lọ́pọ̀lọpọ̀ ìdí bàbá òfin ní ìsọ̀lẹ̀ wọ́n láàrín lábàlá yẹn náà. Àní òun fúnra ẹ̀, òun fún rẹ̀, mo ti dáhùn, ló yẹ kó ti ẹ̀sìmẹ́tì tó jí. Ẹ̀gbọ́n tí mo ń sọ òun fún rẹ̀ ló yẹ kó estimate ẹ̀pọ̀ pọ̀ yẹn èèyàn lè estimate ó dàbí ìgbà téèyàn ń kírun téèyàn mọ iye rákà tó kí ẹni sùúrù yà ẹni sùúrù téèyàn bá wà níbẹ̀ yìí tó bá jókòó yóò estimate bí mo ṣe wà ń sìn mo ti jókòó ní mo estimate gbogbo gbèsè tí mo jẹ mo jókòó mo ń wò lẹ́yọ kankan fíní fíní fíní fíní fíní fíní fíní fíní àwọn ibìkan wà tí mo gbé mi ìmọ̀ yẹ mo estimate èyí báyìí èèyàn ò bá estimate tó bó ṣe rí nìyí tó bẹ́ẹ̀ni ẹ bá tó bá mọ wá bẹ́ẹ̀ni wá lóòrùn forí jìn ogun ọ̀ lábá kò sáfúrú mẹ́ tó bá gbà ọlọ́run ṣùgbọ́n dídá nǹkan náà kí ni ìbéèrè wọn. èyí tẹ́mi ń fẹ́ ká ẹ ṣe báyìí ní pé ọ̀nà méjì nínú kẹ ní ẹ̀kọ́ yìí fẹ́ gbà ẹ̀ ní ráìtì ẹ̀ pé tó bá fẹ́ kí n forí jìn ọ́ kó àwọn nǹkan tó di bí equivalent náírà ọ̀nà kejì ni pé ẹ lè forí ẹ̀jìn torí pé ẹ̀yin náà wà foríjìn lọ́dọọdọ ó lè jẹ́ pé wàásù kan ló gbọ́ tó mú un lọ́kàn lẹ́sẹ̀kẹsẹ̀ irú ìbá sọ yìí ah òun ti kówó ẹ̀ ní báyìí ẹ wá wòsẹ́ ní eré ìdí tí mo fi ní kẹ́ change tó fi lè sọ fún yín tó ọkàn yín máa bàjẹ́ jẹ́ gbogbo owó yín tó kó jẹjà lára kò tẹ́lì láàrẹ̀ lẹ́sìn ẹ̀gbọ́ ìrórí àwọn ẹlẹ́bọ nìyẹn owó kan tó ti kó jẹ́ nígbàyìn lọ́dá padà olóńdẹ̀ láwọn ìrórí ẹlẹ́bọ àwọn tó ń wo nǹkan yẹn kò tẹ́lì láàrẹ̀ wọ́n àti ló gbọ́tọ́ ìrù bá wọ́n ọjọ́ náà ni ó fún àwọn èèyàn tó pọ̀ jù láyé mi ò nímọ̀ nípa ẹ̀ àwọn alàyè ní mo mọ̀ ṣùgbọ́n àwọn tí inú náà tí ó ti kú yẹn ní ìnímọ̀ nípa wọn mi ìnímọ̀ nípa ẹ̀ ṣókó wọn sínú mi ò dẹ̀ rórí àwọn tá láyé ní mo mọ̀ but mo tó wá lè find out too ṣùgbọ́n ìní èmi o pásánálì mo ṣe jókòó yìí mi ò ní mọ̀ pé ṣé àwọn tó fẹ́ bọ́kùn lọ́rùn iná lọ́rùn wọ̀nyẹn ṣé ó involve àwọn tó ti kú wọ́n rí iná ti tọ́ sí láìrìn nímọ̀ pé yóò dọ́dọ̀ wọn hmm? mi ìmọ̀ bó yóò dọ́dọ̀ àwọn tàlàyé ni mo ṣúọ̀ ni mo mọ̀ 100% agbéṣẹ̀rí Islam kìí ṣe kìí ṣe

tó bí wa náà àríkùn sọ́nà but nínú tẹ́lẹ̀ ṣe ń jọ yẹn ṣíṣe dáadáa sóbi mo sọ́nú ọ̀rọ̀ mi mo ní ṣíṣàdúrà fáwọn òbí tí ò sí láyé ara ṣíṣe dáadáa sóbi ni ṣẹgbọ́yé ọlá àìlẹ̀ náà ẹ̀ṣá béèrè ẹnìkan bẹ́ẹ̀ni àwọn jùmòhúr ní ulama àwọn àfáà tí ó jẹ́ jùmòhúr kéṣe àwọn àfáà kan sọ pé kìí ṣàrámù láti jẹun mọ́ ń bọ̀ ṣùgbọ́n àwọn jùmòhúr ní ulama sọ pé jù pé haram ní jíjẹ ẹ̀rí wọn ni wípé nínú àwọn tánà bí pa wá láṣẹ pé ta bá ti rí wọn ká pa ejò wà ń bẹ̀ ó fi hàn pé ká pa yẹn ìpakúpa la máa pa àìsí ìpẹran fẹ́ jẹ nípakúpa ìyẹn làwọn fi fa ìdájọ́ yọrí pé a jẹ́ pé ejò kò sínú ẹran tá a lè jẹ tó ránà bí níta bá ti rí kápá ìyẹn làwọn fi gbé ìdájọ́ yìí jáde àwọn jùmọ́rù yọ̀rọ̀lẹ̀ náà a àwọn afá ìṣe jùmọ́rù tó sọ pé jíjẹ ni o torí pé wọ́n ní kò fa ẹran ya ó ń gbẹ̀ran mi ní kì ṣe is a snake yìí sì wọ́n ní mustarish kìí ṣe pé ó máa mú ẹran tí ó wà máa fa ya jẹ àwọn èèyàn ni wọ́n láàlè jẹ ayẹ́ náà sì ní ìkókò ànábì ṣàdáyẹn rí ẹ̀ pé òun jẹ aláàlè ní jíjẹ ìkókò sì ní tó ń bá jẹran yóò jẹ egun mọ́ yóò fọ gbogbo ẹ̀ pù ó gangan nínú ṣùṣọ́ ìbùhárí ó wà bẹ̀ sí ìyẹn ṣe ìyẹn ti aláàlè ní jíjẹ tó jẹ́ pé ìròrí òòrùn ẹ̀sìn wà yìí tí ẹ ń wo àwọn mustarish ẹran tó ń pẹran jẹ jù àwọn tó fẹ́ burú jù gan ní kókò tó bá mẹ́ran láàyè báyìí a máa mo ti wò nù wáìlẹ̀ ọ̀bọ ń ṣàǹyà jẹ́bẹ̀ ọ̀bọ yẹn dúró ń jẹ́ ní bó ṣe dúró yẹn egungun ti àwọn máa ń fọ ọmọ àwọn kìíní òye jẹ egungun wọn ò lè fọ egun àwọn òògùn gbogbo ẹ̀ ìyẹn dẹ̀ lànà bí wá ṣe náà pa lè jẹ ní ẹ̀gbọ́ tó bá jẹ́ wípé òjò láyé tẹ́gbé ẹwà nínú àwọn tó sọ pé àwọn ẹgbà pé ààlè jẹ́ haram jáwá lè lò nǹkan ara rẹ̀ fún wòsàn ẹ lè lò kí ni ìdíjẹ́ sọ rẹ̀ ní ìbéèrè lọ́wọ́ ní historical question ní ìjẹ́gbẹ́gbẹ́ dáhùn gbogbo nǹkan tọ́lọ̀ bá ti ṣe ilé ìwọ̀yẹ̀ láàrin ṣíṣe wòsàn ọ̀nà méjì wà ní wọ́n pín àwọn kan wà tó jẹ́ impurity wọ́n jẹ́ ẹ̀gbin ejò sí lára ẹ̀gbin o tí ẹ̀ bá di ejò mú àlọ́ àlẹ́yìn ọ̀já ọwọ́ tèèyàn sì fi kì í mú kò sí inú májẹ̀mú pé ká lọ fọ́nù gẹ́gẹ́ bí ìgbà tèèyàn bá di ajá mú ṣùgbọ́n jíjẹ wọ́n jẹ́ haram tó méjì ọ̀rọ̀ méjì ni pé ṣáwá lè nǹkan ara ẹ̀ oríwòsàn wallahu a'lam èyí tó súnmọ́ ní ọ̀rọ̀ bá àbá kọ́ọ̀lù rọ́ọ̀jì àbí kí n sọ pé ihtiyatan kí n lo ní ọmọ to be on lò ká Tẹ́kùn sálá. Ọjọ́ àràbá obìnrin kan ṣe ẹ̀jẹ̀ aládàndà lára obìnrin kan yẹn ni kó ṣe menstruation ẹnìkan ti ẹ̀ṣẹ̀ bí mọ́ tán ẹ̀jẹ̀ ọmọ òun náà ní òun ò ní jẹun òun kó ẹni òun ṣe ìrùsáà àwọn owó ní ìsáàkì wà fún ẹni tí ìsáàkì wà fún ẹni tó jẹ́ pé ó lè gbà rò ṣùgbọ́n kò mọ̀ àwẹ̀ wà ń yìí ilẹ̀ tí wọ́n mọ̀ pé wà ó wá ṣe ìkọ́ ẹ̀rọ ní yìí ó ṣẹlẹ̀ nígbà yà náàbì tí ọjọ́ tí ìṣẹ́jọ́ àti àwẹ̀ rọ̀mọ́dọ́ nǹkan ó ṣẹlẹ̀ ọjọ́ ọjọ́ aṣúrọ́ tí yìí ní Muharram kẹwàá tí ànábì sọ̀rọ̀ láàrin sọ fún àwọn sàádà kí wọ́n kó ẹnu wọn ró kí wọ́n jẹun so jẹ́ ìwà níjọ sọ bẹ́ẹ̀ kí sọ ìyẹn

láàrin náà èwo làwẹ̀ mẹ́sàn ọjọ́ mẹ́sàn àkọ́kọ́ bìlì ìjà torí káà nígbà wẹ́jọ́ kẹwàá mọ́ sọ pé dandan ní kágbàjọ́ mẹ́sẹ̀sàn èyí tó lákọọ́lẹ̀ pé ládá báyìí lágbà oníṣọjọ́ kẹsàn àwọn ọjọ́ yòókù yẹn lágbà àwẹ̀ yẹn ó jẹ́ ọjọ́ olóore tó yẹ pé ládá tá gbà lórí àwẹ̀ ẹjọ́ ni ó máa ju tàwọn náà fún gbọ́rọ̀ yẹn kéèṣe kọ̀mpọ́sì ọjọ́ àràfá gan àwẹ̀ rẹ̀ ń ṣe kọ̀mpọ́sì tàbárẹ́lì kan tó ń jẹ oníjọ́ náà láì tó ń wá ìsìnkì oúnjẹ smart táwọn tó fẹ́ rẹ̀ lè muslim ló dẹ̀ pé rẹ̀ ìṣe muslim ọlọ́run fún láyé àti jẹun ìṣọ́ ọ̀ràn yẹn a kàn lè dé lójú kòkòrò láti sọ ẹ̀san tó wà fún kó gbà rẹ̀ ń jọ yẹn a ní mọ́ ní jù Ẹ ẹ́ àádùn ọlọ́jọ́ kò rú pé wà báyìí, wà báyìí, wà jọ báyìí. Òbí lè ọmọ ẹ̀pá ọ̀, àwọn ọmọdé láti kọ wọn lẹ́kọ̀ọ́, àjẹun lóbi kọ wọn lẹ́kọ̀ọ́. ò lè fọ́ọ̀sì ìyàwó ẹ̀ kò sún jẹ lónìí, ò jẹun lónìí Ìyàwó náà lè sọ àbúrò ìwọ̀n bẹ́ẹ̀ mú kọ́ láàrọ̀ ẹ̀kọ́ bíbò nílọjá àpapọ̀sọ lẹ́lẹ́ tábù bá ju bàkáǹjọ́ ìdìjà sẹ́yìn ṣùgbọ́n a lè ṣera wa lójú kòkò àbú ọlá ọ̀lẹ́ni ẹgbàrẹ̀ kò síná nílé mi ní dáná ọ̀rọ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ ọ̀pẹ̀ lẹ́ọ̀kì tó lè gbá ilẹ̀ ẹ̀kọ́rí jẹ hmm? àwọn èdè Yorùbá ẹ lọ fáwọn dùá fún dùá pọ̀ bẹ́ẹ̀ lè ṣe tán ẹ tó wà mọ ìka ó wà ní ìsìn muslim ó kún bẹ́ẹ̀ mélòó ló fẹ́ ṣe máa ṣàtọ̀lápù ó lé bí Yorùbá ṣe lọ àdúrà òkè ṣe wọ̀ wà ní wọ́n bí Yorùbá ṣe but dún nímọ̀ àwọn tó wà mọ̀ṣòro kààrẹ́ rí pé ànábì sọ báyìí ó lè sọ̀rọ̀ tó yaqulu aqulu anna ma aqulu anna wa nabiyyuna min qabl la ilaha illa allah wàhálàwò láṣẹ̀rẹ̀ ìkálà àwọn ìgbìlìkò ọ̀rọ̀ alẹ́kàndò àwọn alábí òṣèlú ànábì ni èyí tó lọ́lájú nínú lọ́lọ́ péjì àtàwọn ànábì tó ṣáájú ní sọ lónìí ni لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير tí n bá gbàgbà ṣòwò yẹn ti rí nìyẹn so alibi yorùbá ṣàdúrà bọ̀ ẹ ká lọ dún nímọ̀ àwọn àdúrà torí yorùbá ń gbà mí bá tún ṣàdúrà yóò lè ètò díẹ̀ díẹ̀ wọn wà ń bẹ ṣùgbọ́n àdúrà tọ́lọ̀ ń kọ́ wa mọ̀ kúrán táwọn bíi ká kí mọ ìgbẹ̀yìn ọ̀rọ̀ wa yóò já sí dáadáa ọlọ́mọdé àjẹgùn kẹ́yìn ẹran ebe ẹran là ń jẹ yìí ìfẹ́ ìgbóǹde kí ní gbẹ̀yìn ẹran ọlọ́mọdé àjẹgùn ẹran ọjà àjẹgùn kan ọjà yìí owó kìíní ká máa ka kìíní wọ̀nyẹn lọ yẹn o mi ò sọ pé aráàmù ní oṣù gbáǹdì mọ̀ ń sọ ní pé ẹjọ́ ọkùn kékeré kan gbogbo ẹ̀ṣẹ́ kìíní gan ẹ̀ẹ̀mọ́bọ̀ ẹjọ́ gbólóhùn yẹn náà ni mo ń dúrà láti ó ní àdẹ́bì ní khairu du'ai àdúrà tó lóore jù du'a yawmi àrọ̀fà olàdúrà ọjọ́ àràfà wà khairu ma kúlùtù èyí tó lóore jù tèmi sọ ánà èmi ànábì gangan wà nàbí yúùnà nìkọ́bìlì àtàwọn ànábì tó ti wá ṣáájú mi la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir propodie so bo se ri ni Ọlọ́hun lahuli múlìkú wọ́lá olè hamdu wa wa ala kulli shay'in qadir a ah, sọ pé òníkan ni o salamu alaikum warahmatullahi wabarakatuh